الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في حديث الخامس والخمسين وثلاثمائة وأن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ليس منا من لم يرحم صغيرنا ويعرف شرف كبيرنا حديث صحيح رواه أبو داود والترمذي وقال الترمذي حديث حسن صحيح وفي رواية أبي داود حق كبيرنا وعن ميمون ابن أبي شبيب رحمه الله أن عائشة رضي الله عنها مر بها سائل فأعطته كثرة ومر بها رجل عليه ثياب وهيبة فأقعدته فأكل فقيل لها في ذلك فقالت قال رسول الله صلى الله عليه وآله وسلم أنزلوا الناس منازلهم رواه أبو داود لكن قال ميمون لم يدرك عائشة ميمون لم يدرك عائشة وقد ذكره مسلم في أول صحيحه تعليقا فقال وذكر أن عائشة رضي الله عنها قالت أمرنا رسول الله صلى الله عليه وسلم أن ننزل الناس منازلهم وذكره الحاكم أبو عبد الله في كتابه معرفة علوم الحديث وقال هو حديث صحيح ọgbẹ̀wáyìn wọ́n wá lábẹ́ àkọlé tó ní ká ṣe àpọ́nlé àwọn onímọ̀ àti àwọn ẹni tó jù wá lọ àti ẹni tó lọ́wọ́ bá tó bá gbé àjùlọ kan fún. حديث على قالته عمرو بن شعيب عن أبيه عن جده amr ibn shu'aib ọgbà ẹgbà wa ìwà látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá náà gbà wa látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ amr ọgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ shu'aib shu'aibu òun náà gbà wa látọ̀dọ̀ bàbá tiẹ̀ òun náà ni abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma. سند عن عمرو بن شعيب عن أبيه عن جده ìtọ́dọ́gbájú lọ́dọ̀ àwọn onímọ̀ náà ni pé tí àdìsí bá gba ọ̀nà yìí wá a máa ń perú àdìsí bẹ́ẹ̀ ni hadithan hasan ìtọ́dọ́gbájú nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. Amr ibn Shu'aib ọgbà alátọ̀dọ̀ bàbá bàbá gbà alátọ̀dọ̀ bàbá tiẹ̀ náà kọ́lá wọn bá kó yánú sí gbogbo wọn. kọ́lá nàbí Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀yìísẹ́ minna man lam yarham saghirana wa ya'rifu sharafa kabirina kò lè jọ́ nínú wa. gbogbo ẹni tí kìí bá ti ṣàánú ọmọdé nínú wa tí ó sì máa àpọ́nlé àjùlọ àgbàlagbà nínú rìwáyà kan òye àrífọ xọkọ kẹbìrínà tí ó sì máa ẹ̀tọ́ àgbàlagbà wa ẹgbàá wọ̀nyí ń tọ́ka sí pé. àtọmọdé àti àgbàlagbà èkíní kejì wọn lẹ̀sìn islam ló fún lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n máa ń pèèyàn lọ́mọdé nígbà tá a bá wò sẹ́ni tó dàgbà jùlọ wọ́n máa pèèyàn lágbàlagbà nígbà tá a bá wò sẹ́ni tó kéré sí àmọ́ kí bákan méjì náà làwọn èèyàn máa ń jẹ́ láwùjọ bọ́ọ̀ bá dàgbàlagbà òsìjọ́ máa dé àtọkùnrin àtobìnrin oná lélẹyìí ṣẹ lórí wọn kò lè jọkàn nínú wa eléyìí túmọ̀ sí pé àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú tó lè yọ̀yàn nínú àlùmọ́ rẹ̀ oná ní kéèyàn jẹ́ pé èèyàn láàánú ọmọdé téèyàn bá jẹ́ ni tó dàgbà. tọ́ọ̀bù aláàánú àwọn ẹni tó kéré sí ọ ò lè na náà àlùmọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam tọ́ọ̀bù á sì jẹ́ ẹni tó ṣe wípé ọmọ ẹ̀tọ́ àgbàlagbà nù wá fún ò tún lè yìí. kí èèyàn jẹ́ pé ó jáde kúrò nínú yìí kọlọ ma ṣe wa lọ lórí ibu nítorí ibà méjì kọ àlùmọ̀tà nàbì sallallahu alayhi wa sallam ọ̀nà làlùmọ̀ eléyìí tó lóore jù àánú ọlọ́run orí àti àfilọ́rẹ̀ làwọn afijọ́ kan nínú àlùmọ̀ yìí kìí ṣe mímọ̀ ṣe wa kìí sì ṣe tọgbọ́n kàtà gbọ́n bí ìbá ṣe pàánù ọlọ́run orí àti ìkẹ́ rẹ̀ ó mú kárí wa láfijọ́ kan náà ló máa ọlọ́lá ńlá yìí. kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lè jẹ́ àlùmọ̀ tó lóore jù tọ́lọ̀ ń kó jáde fún gbogbo èèyàn lápapọ̀. ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa kọ ìwà àbàjẹ́ fún wa ẹ sì jẹ́ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ orí ńlá ń bẹ lára àlùmọ́ yìí ọlọ́run dákun má yọ wá kúrò nínú rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam oní ẹ̀sọ́ ọ̀kan nínú nǹkan tí ó mú wa mà bí àlùmọ́ yìí ti lọ́lá lóore tó wípé antum al-akhiruna al-awwaluna yawm al-qiyamah ẹ̀yin ìjọ mi ẹ̀yin lẹni tó kẹ́yìn dé ẹ̀yin lẹ́sìn jẹ́ ẹni àkọ́kọ́ níjọ́ gbẹndẹlùkìyà ẹ̀yin níjọ́ tó kẹ́yìn nínú dídé sáyé ẹ̀yin lẹ́yìn wàá jẹ́ ìjọ àkọ́kọ́ tó bá di lọ́la gbẹndẹlùkìyà orí ńlá lélẹ́yìí Ọlọ́run dákun má bàjẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa akramakumullah eléyìí gan-an. ní nǹkan àfojúsùn ńlá téèyàn sì torí rẹ̀ bẹ́ lọ pé ọlọ́run dákun mọ́ yọmí kó náà ló máa nàbì sallallahu alayhi wa sallam nítorí pé ẹni tọ́lọ̀ ń bá ti yọ kó nínú àlùmọ́ yìí tí ẹ bá nǹkan ṣe ó wà ṣe sallallahu wa nígbà tó ṣe ké gbogbo ẹni tí bá ti ń bẹ láyé láti tọ́lọ̀ ti sànábì títí di ọ̀la gbẹ̀ndẹ̀ alùkìyàmà àlùmọ̀ ànábì náà ní gbogbo wa. bóòlù ànábì sọ wá sọ pé laysa minna kò ní tọ́ka nínú wa ìyẹn àlùmọ̀ ànábì sallallahu alayhi wa sallam. wọ́n á nítorí pé ummatuhu ummatan méjì ni àlùmọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ummatul ijaba wa ummatud àlòmọ̀ tó gbọ́ tó ti gbà àti àlòmọ̀ tí ò tí ì gbọ́ tí ò tí ì gbà táǹsì ń bẹ lórí páńpẹ́ tọ́ba sọ pé òní tọ́kan nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ náà ọfí ọkọ̀ àti gbogbo àwọn káfíìrì àti gbogbo àwọn kẹ̀ǹté inú àlùmọ́ ànábì náà ni wọ́n wà ṣùgbọ́n sọ pé àlùmọ́ ànábì tí kò ì tí ì gbọ́ tí ò tí ì o ti wà nínú gbà wọ́n wá sọ pé ìwà tí ń bọ̀ yìí o tó o bá fi lè hù ó níjọ́ kan náà àlùmọ́ ànábì yàtọ̀ pé náà àlùmọ́ wo lò níbẹ̀ nínú àlùmọ́ tó ti gbọ́ tó ti gbà àyẹ̀pẹ̀ tiẹ̀ bọ̀ nǹkan sí ọ tiẹ̀ ta. lẹ́yìn sẹ́mínà kò lè jọ́ kan nínú àlùmọ́ wa eléyìí gan-an ni nǹkan téèyàn gbọ́dọ̀ fojú sùn gbogbo ohun tí mo lè ṣe tó lè mú mi má jọ kan nínú àlùmọ́ anabi sallallahu alaihi wasallam mo gbọ́dọ̀ jìnnà sí ọ̀tọ̀ sáwọn àṣàkáṣà wákàkíwákà bẹ́ẹ̀ gbọ́ táwọn màmá màmá ń dá wọ́n máa tẹ́ra wọn dànù báwọn lọ́kọ́ ọlọ́run dákun mọ́mọ́ àyọ̀wò alẹ́gbẹ́ ọlọ́run dákun mọ́mọ́ àyọ̀wò alẹ́gbẹ́ táńlẹ́gbẹ́ òfò gba àwọn ẹgbẹ́ òfò àwọn ẹgbẹ́ àdánù tẹ́kẹ́ máa fasikò jẹ́ tẹ́ máa fasikò ṣòfò tẹ́ máa fasikò rárí ẹgbẹ́ náà ń kọ́ yín náà rí ìlẹgbẹ náà ń kọ yín ojú ọ̀nà wo ló ń pè yín lọ ọlọ́run akùnmá yọ wá kó nu àlùmọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí lọ́jà eléyìí ní babara tọ́ ẹ ẹ wà kojúwe kan nìsín àwọn kan ṣe ẹgbẹ́ alásàlátù wọ́n á ń gbádùn àká lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù làwọn agbèdè lè tiẹ̀ wọn akẹnu wọn wákà yìí tẹsán ké yorùbá fẹ́ràn ká máa jó ká máa yọ sẹ̀sẹ̀ nígbà tí wọ́n ti sọ kóbo kaba tí wọ́n sọ débi kan wọ́n bá dá wa kalẹ̀ wọ́n yà rọ bí a ń ṣòro ní <laughs> ẹ ẹ pè é lọ́sàn-án wọ́n ní wàyà bí a ìṣòro ni à ń ṣòro ni àmì kò gbé ndìde ọlọ́run pa mí gbé ndìde ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ sẹ́yìn fẹ́ kú ni. <laughs> láti ìjàmbá olódò bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́ oríṣiríṣi kálukú pẹ̀lú ròdò tiẹ̀ odò táwọn kan fẹ̀ ju táwọn kan lọ táwọn kan jìndò ju táwọn kan lọ táwọn kan sókùn ju táwọn kan lọ gbogbo àná yìí náà ni. ìrìn àlùmọ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọmọ yọ o nínú àwọn akẹtọ yọ yàn kó ń agbalagba tí ọ lánà ọmọdé agbalagba kà àgbàlagbà abú àgbàlagbà yà tó lánà àwọn ọmọdé ẹ̀ ń àánú làgbàlagbà á ní sọmọdé tọmọdé fi lé súnmọ́ gbogbo ìgbà tí àgbàlagbà ti dá ẹsẹ̀ ò ní dálé rẹ̀ àwọn ọmọdé kéékèèké wọ́n fẹ́ máa súnmọ. wọ́n máa ara wọn fi lọ wọn máa yá nínú làákàyè àwọn náà máa lò ó ọmọdé kéékèèké àgbà wọ́n sì di ọmọdé kéékèèké abọ́gbọ́n eléyìí tó jindò lọ́wọ́ nítorí pé wọ́n ń kọ́gbọ́n lọ́dọ̀ àwọn àgbàlagbà torí irú rẹ̀ sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ tó ń sọ yóò jù rẹ̀ lọ ta ni kọ́ ọlọ́gbọ́n irú rẹ̀ lè dákẹ́ níbi táwọn akẹgbẹ́ rẹ̀ ti pariwo tí wọ́n ọmọ yìí ní làákà pọ̀ torí pé ń kọ́gbọ́n lọ́dọ̀ àgbàlagbà nígbà tí kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn táyìn náà ń ṣe ìyẹn ẹ̀sìn Islam sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ẹ̀dì mú ẹ̀rí pa àwọn ọmọdé náà pọ̀ mbẹ́ àní dé mọ́sálásí akẹ́jẹ́ kó gidi àwọn baba arúgbó lára ń bẹ̀ yóò bá jẹ́ òní ó lè jọ́ àwọn baba ti ń retí ikú òní jẹ́ kó gidi wọn nìkan lọ́wọ́ mọ́sálásí bí àwọn aráàlú kan sani ẹnikẹ́ni wá mọ́ṣáláṣí ń lu tiwa àfàwọn arúgbó àwọn ọmọdé kéékèèké yìí náà mọ̀ wá mọ́ṣáláṣí nítorí ńgbà tí àbá ti rán àwọn ọmọdé kéékèèké mọ́ṣáláṣí ọjọ́ ọ̀la ẹ̀sìn Ìsìláàmù kò ní sùn wọn láwùjọ tálẹ́ńtì òkú tí ọmọ sin lọ àmọ́ bá ti jẹ́ kàlẹ́ yín ọ̀n bọ̀ wá mọ́ṣáláṣí òfin kòbókò àpò kí ló dé tí ajá máa wọ mọ́ṣáláṣí lọ́dọ̀ tí ni àbí báwò wọn àwọn ọmọdé àwọn ọmọdé kéékèèké ni àwọn tí wọn máa wọ mọ́sálásí tí wọn máa pariwo ní ẹlẹ́sìn wọ́n fi ọmọ mi tọ́jọ́ pé yọ yàgbé ara ni ẹ wọ àwọn bàbá kà so o ti wá fi ọmọ kan o ti ṣe sáǹpù ọmọ wa spread yẹ fún gbogbo èèyàn àfi bí bíbìsì ẹ ṣọ́ra o bàbá burúkú kan bẹ mọ́sálásí o yìí máa fi ẹgbà tiẹ̀ fi sun àwọn ọmọdé kéékèèké ni o bàbá lọ ṣe déédéé àtàrí rẹ àtàrí rẹ ó di kókó ni àwọn mọ́mọ́ wa wò pé gbogbo àwọn àgbàlagbà ẹ̀ka ni wọn o bàbá kan wọn wí o gbogbo àwọn tara ló lè jẹ́ nu wọn ta ló lè jẹ́ nu wọn ta ló lè jẹ́ nu wọn àwọn ọmọ bá bọ́ ìkọ́ọ̀tì mọ́sálásí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹni ibú ó lé àwọn ọmọ ọlọ́mọ mọ́sálásí tọ́ tálá ní kọ́ máa fà wọ́n lójúmọ́ra ọmọ ṣèṣọ láti tàn ká máa lọlé kó sọ wá pa àwọn kékeré wa gba sweet masha allah la quwwata illa billah tálọ́ baraka mẹ́rẹ̀ ní salatul isha èmi ni èmi ni èmi ni àdá gbàsú ìtìtẹ́ gbàsú ìtìtẹ́ gbàsú ìtìtẹ́ tálẹ́ ní tí rákà kan bọ́ mọ́ lọ èmi náà ni ó ṣèṣì ni inshallah ó ṣèṣì ni kò ní ṣèṣì lọ́la wọn náà gbàsú ìtìtẹ́ náà tálẹ́ ní tí rákà méjì bọ́ mọ́ lọ èmi ni wọ́n ń sálù aláàní wọn náà gbàsú ìtìtẹ́ tálẹ́ ní tí wọ́n pé kò tiẹ̀ bá ju assalamu alaikum lọ èmi ni bàbá olùwẹ̀lẹ̀ sàgbàsú sẹ́mi pé lọ́la insha allah gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà mọ́sálásí inú àánú nìyẹn inú àánú nìyẹn èyí ṣe kí n wá ya bàbá àkà bàbá àgbákò àwọn ọmọdé kéékèèké ẹ̀ ní gbogbo ọmọdé dáràn gbogbo tóbi tóbi ọmọ tóbi ọ dáràn kìnnìún bẹ́ẹ̀ ẹnìkan àti sọ̀rọ̀ àbẹ́rẹ́ ẹnìkan ṣe nǹkan tó yẹ kó pa ọmọ lẹ́rìn àwọn ọmọ rẹ̀ rìn kí ló dé tí ẹ bá lọ rẹ́rìn tí bàbá bá gbọ́ ẹ máa kàwé náà ni ẹ máa kó ìwé lẹ́ka wà lẹ́jẹ̀ <laughs> ọmọ tí tí gbọ́ tó ìwé yìí náà ti àwọn ti wọn tọ́ pé àkàkú lẹ́yìn fi rí kọ́ kò sásìkò kan tó máa fi fẹ́ fọ́n pọlọ rẹ̀ ń sinmi tọmọ kan máa ń sẹ́sì ṣeré nínú ilé báyìí tẹ́ ẹ bá sẹ́bùrú rẹ̀ a yóò ra burú òkú njọ náà àwọn bàbá kàníyàn o àwọn bàbá abú ẹ rò pé àwọn ọmọdé kéékèèké kọ ká wọn bí eré bí eré làwọn ka yé kún ọmọkùnrin amúchọ́ọ̀kì ní bá ń gbé gbàrò ògiri pé jẹ́mi náà la títì sóòó ta ló ṣe léyìí ẹni à ọmọdé kékeré bíi ọmọ ọdún jẹ lọmọ á tẹ̀lé bó ṣe wí nǹkan ìyá rẹ̀ gan ti fẹ́ yàgbé ara pé ee mo gbé e débẹ̀ ọlọ́mọ mẹ́jọ jẹ́ pé tòfíkì ni bàbá jẹ́ tòfíkì àbá ọkọ̀kọ̀ gbé àwọn ará sọ́mọ báyìí <laughs> ẹ ṣe fojú chọ́ọ̀kì ta lè fi dókítà parẹ́ lọ ni ọlọ́run ti fi mọ́ ọlọ́mọ bẹ́ẹ̀ sì ni gbá bẹ́ẹ̀ ojú rẹ̀ rọ́kù. ẹ ti gbọmọ lọ́dọ̀ rẹ̀ yọ àwọn bàbá kàníyẹ ṣe àwọn ọmọdé kéékèèké ẹ láàánú wa ẹ má yáka má tó ṣe é ké àwọn ọmọ máa rí sá ẹ ní ṣe súnmọ́ ẹ jẹni tó ṣe é ké nínú àánú tẹ ní fáwọn ọmọdé kéékèèké ẹ máa fà mára ẹ bá ti rá wọn ma ẹ pàdé wọn pẹ̀lú ẹ̀rín àtọ̀yàyà ọmọ ọlọ́ta ń tiẹ̀ gbogbo èèyàn lọ rẹ tiwọn bí bàbá kan àti bàbá kan bá ń jà ẹ̀yin lẹ́mú tí ẹ jẹ́ yó kò pé káwọn ọmọ yín ọmọ ṣeré kò káwọn ọmọ yín ọmọ yọ̀ mọ́ra wọn bí ìyá kan àti ìyá kan tó máa ń yan òdì ẹ̀yin lẹ́mọ tó ṣe yín ibi táyìn ti ń yan òdì tẹ́tí ń bú yàrá yà yín àti àwọn bàbá ńlá yín làwọn mọ́tò máa bára wọn ṣeré pé kò burú jẹ́kẹ́ mi ọ́ ṣe bíi màmá ìwọ ṣe bíi bàbá ẹ̀yà ẹ̀ bá ń gbọ́ mọ́nkọ́mọ́ ọmọ ọlọ́mọ tí wọ́n jọ ń jà pẹ̀lú ọmọ bàbá ń bàbá náà ro àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ jẹ́mi ọpọ́nmá yọ̀bù tó kó wọ́n máa ro kà onílọ́jọ́ òkú ma yóò bá lẹ̀. ẹ̀yin sì ti ń bú bàbá ńlá yín àti ìyá ńlá yín torí ẹ̀ kí lọ́kàn àwọn ọmọ bí ewúrẹ́ làwọn ọmọ ẹnìkan á ti lọ gbọ́mọ rẹ mú wọ́n ń sọ lọ́ńtọ́ bá torí àwọn ọmọ àwọn olórí ikú àwọn ti olórí bụba ọ olórí ibú báwo ọwọ́ àti torí fóun bínú bàbá ọmọ yìí bínú ọmọ yìí ọwọ́ àlù ọmọ ṣe léṣe láàánú ọmọdé o ò láàánú ọmọdé ẹlòmíì ti rẹ lé ọmọ rẹ̀ bọ́ sẹ́nu ọ̀kadà ẹlòmíì ti torí lé ọmọ sọ ọmọdé di tàgbàlagbà ni bá pàdé السلام عليكم ورحمة الله وبركاته إنه كان pé ومدينة sànú àwọn ọmọdé وعليكم السلام ورحمة الله وبركاته إنه كان wa rahmatulahi wa barakatu nínú pé ń sànú wọn ni ká mú kọ́ wọn àánú ni àgbàlagbà bọ ọmọdé lọ́wọ́ ọmọ náà yóò fìlì pé I am not a stranger in this community mi sàlejò láwùjọ yìí wọn bàbá bàbá wa ni ó ń sànù wa ó ń fa ọmọra yàtọ̀ sí àwùjọ tó ṣe pé gbogbo yín ẹ kankan dúkú oníkàlùkù ọmọ ṣe ṣe pé tó bá kọlù mi ọkọlù páàgùn àwọn ọ̀daràn tó o bó la àwùjọ ṣe fẹ́ dábàá kò lè dára láì àwọn ọmọdé kẹ́ mú kọ wọn kẹ́ mú kọ bàbá wọn kẹ́ tún mú kọ bàbá bàbá rẹ̀ ṣé èsè lágbájá ọmọ lágbájá ọmọ tànú bẹ́ẹ̀ ni bàbá masha allah barakallahu fik ẹ wo bí ni ọmọ ó ṣe dùn tó gbogbo àwọn nǹkan wọn yà ń bùkátà rẹ̀ ọmọ títà ń jẹ àkàrà tí ò mójú kúrò lára wa ẹjẹ afun lákàrà nínú àánú nù o gbèsè pé bójú sọ̀rọ̀ ń bójú sọ̀rọ̀ ń mú oúnjẹ ìyá òkúkú kọ́ ọlẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pé nǹkan ẹ̀ ti gbélé ké bọ̀ ìyá rẹ̀ òkúkú kọ́ ọlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò bá kọ́ lu ọmọ rondo ẹlẹ́kọ̀ọ́ fún ọmọ lákàrà járe ṣe nínú àgbàlagbà àti ọmọdé tálàkàrà wúlò fún jù náà ẹ dá o ọ̀dà bíi ẹran ni àkàrà bíi ẹran lórí tẹ́ ẹ bá mọ sáyẹ́nsì oúnjẹ talẹ́rọ wúlò fún jù nínú àgbàlagbà àti ọmọdé náà ọ̀dà nísìn ẹlẹ́lànà ọmọdé àbẹ́ẹ̀ ni ẹ dá o nígbà tí ẹ fẹ́ jẹun lọ́sàn-án tí wọ́n bá ń wa ẹran bíi méje <laughs> sórí àmàlà tí ọmọ tó ọmọ ló ń jẹ pé ẹ sànú ọmọ yín ọdídì fún lẹ́rùn odidi kánú méje yóò bá lẹ́vù sọmọ kékeré kan fún náà ẹyọ kan ẹ kékeré sọmọ wa ti fún mi lẹ́rẹ́ sẹ́ bàbá òkúndùn bàbá òun ní ìsìn ọmọdé torí wọn lòun ká ti ẹran kó lè dàgbà ti dàgbà tán gbẹmí ronú kù fẹyìn ẹ̀yin lẹ́ẹ̀ máa kó jẹ ẹ máa kó jẹ tọ́wọ́ ẹ ẹ dáadé dáadé gbẹ kótó gbọ́ gbọ́ gbogbo ẹran náà ẹ pè wọ ẹran méje so ẹ gbìyànjú láti rí i pé àwọn ọmọ yín àwọn nǹkan tí ó máa mú dùnú bá wọn àwọn nǹkan tó mọ́ fi máa wọ pé òun wálé ayé dáa torí gbogbo èèyàn tó wà láyé kan òun ló fẹ́ràn òun so ẹ máa ṣe sáwọn ọmọ àánú àánú nínú àánú òun náà ní pé nísìnyí gbogbo gbèsè ayé àwọn èèyàn wọ́n ti so mọ́ sùkúlù sùkúlù sùkúlù kálukú ọ̀fọ̀ mọ́ sùkúlù náà ni ẹ sì mọ̀ pé ọlọ́run aláàánú kò dára dọ́gba ẹ máa lọ ṣe ìdánwò fáwọn ọmọ ẹ rí i pé kàn paasi ju ẹnìkan lọ ọmọ kan gbẹ̀bùn wálé ọmọ kan gbẹ̀bùn wálé kọ̀ gbẹ̀bùn wálé ojú wo láti wò wọn ṣé àtẹtọ́ gbẹ̀bùn wálé àtẹtí ọgbẹ̀bùn wálé sára àwọn mara sọdá ti gbẹ fún mara o eléyìí tó gbẹ̀bùn wálé wọ́n wá ń bi ń tẹ̀ jàre ó ti hàn àwọn ọlọ́mọ tí ọba já sàmù kékeré ló ti mú sámúsámú tó ta fún èmi lọ́jọ́ àmọ́ wọ́n ń tiẹ̀ yí ẹ lọ fẹ́ jọ sọ̀rọ̀ pété wa ti sọ fún ọmọ báyọ̀ ẹ láàánú rẹ ẹ ẹ máa ń yèèyàn títọ́ náà gbà kọ́lọ̀ tó kádàrà pé tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bùn yẹn ní odò ọ yẹ kẹ́ ẹ lè sàánú rẹ kẹ́ ẹ sàmúra pé masha allah mo gbọ́ pé wọn náà gbìyànjú dáadáa so ọlọ́wọ́n bọ́ padà fi wọn náà ṣe kóńgẹ́ wọn náà padà máa gba máàkì tó dáa ẹ méjèèjì ẹ gba owó ìkẹlẹ́ ọ̀rà kara wa nígbà si sì rà á dé ẹkú fún wọn dọ́gbadọ́gba ẹ má fọ ẹnìkan torí pé ń lọ páàsì kẹwàá mọ́tò ẹnìkan torí pé kọ páàsì tẹ́lá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń palẹ̀ mọ́ wàhálà fúnra yín nítorí ọmọ fún lákàrà lónìí tí ó fojú rí lọ́la ẹ̀ pẹ̀ ẹ̀sìn àwọn ọmọdé sunna àbíkílẹ̀ ẹlẹ́sìn ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ wọ̀nyí ní ti ń fojú yín rí lẹ̀ yìí àwọn bàbá kà ní ẹ̀ àwọn bàbá bú ní ẹ̀ adúpẹ́ fọlọ́ pé kò sí irú wọn lẹ̀ yìí nítorí pé táwọn bàbá bú yẹn bá ń bẹ ó yẹ kẹ́ fi wọ́n hàn wá káwọn náà lálé wọn díẹ̀ nítorí pé tí wọ́n bá ti gba ọmọ láyè kún ọ́sẹ̀sìn sẹ́sìn náà fẹ́ kún ó ṣe káyìn ẹ̀ bá ti fààyè gba àwọn ọmọ kún ọ́sẹ̀sìn adẹ́pẹ̀sìn náà fẹ́ kún ó ṣe káyìn ẹ̀rọ lómi tí ọmọ tu tí ọmọ ha torí kò ti dàgbà jù yín lọ ẹ̀yin sì ń ṣe súnà òun ò fẹ́ràn súnà yóò wọ́n máa fi ẹ̀kọ́ kókó jẹ́ ìgbéga. àkókò bíi tí wọ́n gbé wá títí fẹ̀ ìwọ gba ti àwọn náà gba ti wọn. wọ́n á sọ kókó ẹ̀ tó tọ́wọ́ rẹ̀ kó tu sẹ́mọ̀nì ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ọ̀fẹ́ tẹ́lẹ̀ máa ń fò sẹ́rí wọ́n kọlu ra wọn rí wọn ò lè kọlu ra wọn bàbá kà bàbá ọ̀daràn. torí ẹ̀ tó o bá ti láàánú ọmọdé ọ dájú pé ìwọ fúnra rẹ̀ gbò ní gbádùn ayé yìí téèyàn bá ti jẹ́ ìkàtẹ́ni tó kéré sí ẹ̀rí pé àwọn tó kéré sí náà àwọn náà tẹ̀rẹ̀ sí àwọn ọmọ olùgbé ọrụ pé nítawọn fojú bàbá yìí náà rí ọrụ sọ pé ní fojú wa rí náà rẹ rí sẹ́ńtì máa ba ayé jẹ́ nù sẹ́yìn bá dáadáa ọwọ́ fi rẹ̀ ọwọ́ wọ́n ní àbàtì yorùbá bínú lọ́mọ rẹ̀ pọ̀ bí òwe àwọn yorùbá wọ́n rí pa torí pé tí ẹ bá ti máa bínú sáwọn ọmọdé kéékèèké wọ́n mọ̀ pọ̀ lọ́dọ̀ yín wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín wọ́n mọ̀ kọ́gbọ́n yín sọgbọ́n làákà ìfẹ́ máa ń yá wọn lò làwọn náà máa lò gbogbo dáadáa yọ pọ̀ láwùjọ wa nínú pé èèyàn láàánú ọmọdé onáìníkàyè ti ń ṣòwò kan báyìí ọlọ́run ti ṣe ẹ̀rọ ọmú bẹ̀ ọmọdé kékeré kan náà bá sì bẹ̀rẹ̀ sí ní ṣerú òwò ṣé á máa ran kan kó forí sánpọ́n ni kó fìdí rẹ́mi àbí kó lọ ṣàṣeyege ibi ibi táàtì mọ̀ bẹ́ẹ̀ láàánú bẹ́ẹ̀ láàánú náà nù tó bá tẹ̀ ń bá aṣọ náà kó ṣàṣeyege kó lọ ṣàṣeyọrí àjẹ pé ẹ láàánú rẹ̀ nù tẹ́gbà tí wọ́n ń bá wọ́n náà bí ti ṣe fìdí rẹ́mi tí ọ kábàámà nídìí owó tó wá tọrùn bọyí àjẹpẹ lánàá rẹ bẹ́ẹ̀ náà ni ó dórí àwọn olùkọ́ níléèwé ẹ ṣàánú àwọn ọmọdé kéékèèké tẹ̀ ń kọ́ ẹ má bà tiwọn jẹ́ ẹ má sì torí pé lónìí ọmọ wọ̀nyí báyìí kò sọ́kànnù wọn tí wọ́n dára because by the time táwọn náà student àgbà a nínú sọ́bjẹ́tì sòkò síbẹ̀ mo ti lè gbárí tó láyé ọbẹ̀rẹ̀ látòrí sí láti fún wa ìwọ lọ́wọ́ àlẹ́yìn sí tó tún dá oní sí láti bẹ̀rẹ̀ òfin ọmọ ọlọ́mọ ní a òfin ní b ọwọ́ ní sí ní ó ti bẹ̀rẹ̀ ọ̀gá àkà ọ̀gá ọ̀daràn ọmọ igbájú ọlọ torí kéńgbà tí wọ́n jẹ́ student ìwọ gbárí tó ẹlòmíì nínú àwọn ọmọ tó ń kọ lónìí ẹbí ìbéèrè lẹbi wọn ọmọ sì dáhùn ju bó ṣe tẹ lọ ọ dáhùn ju bó ṣe kọ wọn lọ ẹ dábàá fọmọ ọlọmọ ní eré rẹ kó pé torí kẹ mọ àlọdẹ ni tí wọn wọ gàù tó bá di lọ́la gbẹngà kìyàmù ó rọ mọ ọmọ wọn wá jàǹbọ ọmọ ọlọmọ in this department kò sẹ́nìkan tó máa gba a jáde nínú subject all subjects ẹ wọ àwọn àkàmọ́tò gbogbo wọn jọ ṣèpàdé àti ṣèkà fún àwọn ọmọ tó kéré sí wọn ẹ gbàgbé pé ẹ̀yin ọ̀padà dàkú kọ níjọ́ tẹ́yin bá dàkú kọ ó kù bí tẹ́ gbìgbà àṣírí gbogbo tẹ́ ṣe yóò padà tú ọlọ́run bá kì í sọ bá kà ẹ má ṣèkà fún ọmọdé torí pọ́ bá kéré ẹ fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ wala tabkhasu an-nasa ashya'ahum ọlọ́run ni ẹ má dín nǹkan àwọn èèyàn kù fún wa ẹ má jàǹbá ẹni bọ́ọ̀dì torí pọ́ bá jọ ọmọdé torí pẹ́yìn bá jù lónìí ẹ rántí pé lánàá ọmọdé lẹ́yìn náà kẹ́ẹ̀tọ́ á di àgbàlagbà lónìí ẹ sì rántí pé àwọn ọmọ tí yín náà ń bẹ táwọn ló kéré táwọn kan láyé yìí irú bẹ́ẹ̀ ṣe sọmọ ọlọ́mọ tá lè sàmí ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ó jẹ́ kí wọ́n máa ṣe sọmọ tí yín náà ọ̀pọ̀lọpọ̀ ò ní lè sàmí rẹ̀ torí rẹ̀ máa ń yàn àwọn ọmọdé jẹ o ó yẹ kí ẹ láàánú àwọn ọmọdé ni ẹ láàánú àwọn ọmọdé kìí ṣe dandan pé ọmọdé yẹn jọ ọmọ òrukàn gbogbo ọmọdé ẹ gbọ́dọ̀ láàánú rẹ̀ àwọn mọ̀álẹ́m tẹ̀ ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní kí ẹ láàánú àwọn ọmọdé ẹ méjì ọjọ́ pé gbogbo ń tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ kí ó kòbókò láti máa yanjú ẹ̀ àti tọ́jú pàṣán burúkú ọwọ́ eléyìí tí máa mú káwọn ọmọ kórìíra kéwú ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iná làwọn bàbá wọn fi wọ́n sílé kéwú kì í ṣe gbogbo èèyàn lọ́kọ́ kéwú débi tọ́ lámì nítorí bárẹ́jì sìkọ́ torí bíburú àwọn mọ̀álìm ni torí pé mọ̀álìm ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò ní ọ̀nà méjì téèyàn fi bọ́ máa sọ̀rọ̀ lórí kíkọ́ pa ìwà kan tì tí ọba da ju ẹgbá lọ ó lè lu ọmọ mi ìṣeléṣe ìwájú ọ̀nà ó ṣe déédéé àṣàkáṣà àwọn bàbá kan àbí màmá náà ti ẹ̀ nílágbọ́n ọmọ mi tí wọ́n mọ̀ fi yé mọ́ alẹ́mú yìí pé àtòkú àtàyè rẹ̀ àwọn ti bùn òkú àtàyè rẹ̀ abẹ́ ti rí bẹ́ẹ̀ ni wọ́n lu ọmọ lálàtì ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó tó bá sáré lẹ́yìn ọdún gbọ́ọ̀rọ̀ tó ti fi lé kí ó lẹ̀ àwọn ojú pàṣẹ àwọn ojú kòbókò níbi tó lé sí àbá kò tí ì kú ọmọ ẹ̀ lẹ́yìn ogún ọdún lẹ́yìn báwọn ọmọ kéékèèké àná o àwọn ti dàgbà alágbà lónìí ojú wo ló fi máa wẹ̀ yín bàbá muhalim bàbá muhalim olódò kà bàbá muhalim tó yẹ kọ́ mọ́kí ẹgbàá lọ́mọ àná ẹ ti wá sí àwọn ọmọ léṣe ẹ ti kó ìkórìíra kí ó sí wọn lọ́kàn ìdí nu ẹ̀rí pé láwùjọ wa àwọn tó dàgbà jẹ́ lódò nípa kí wọ́n pọ̀ gbà mí àwọn náà rò ń wí èmi náà ní wọn ò ní kéwù àwọn àbá àwọn gbà mí wọ́n burú àwọn lọ́yọ̀ fẹ́ kí ó kù lọ́kàn wa ọlọ́wọ́ da ọlọ́wọ́ da wọ́n fẹ́ gba ah, wọ́n fẹ́ gba pàtólú ẹ̀jẹ̀ ń gbà so nítorí ẹ̀ kí là ń fẹ́ gba ṣe nínú kó àkọ́ máa ń kéwù kí ni tó líǹkì wọn papọ̀ àwọn tí máa kiri àwọn kòbókò ẹ̀rí tí wọ́n máa ní bẹ́ẹ̀ máa ń kọ́ máa ń kéwò ìyẹn ni pé láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ tó ti ń kọ́ yẹn kéwò ní nàìjíríà lẹ́bù yìí tí kòbókò lọ́ba dé kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ sànù wa ẹ kó kórìíra kéwò sáwọn ọmọ lọ́kàn kọ́ dá bẹ́ẹ̀ kọ́ dá bẹ́ẹ̀ ẹ sànù àwọn ọmọdé kéékèèké bìnrin tẹ̀ ń kọ́ ń la pè wọ́ kí ló dé tó olùkọ́ ọ̀daràn ni wọ́n ìtí àwọn mọ ibi tí kí ó kọjú sí ọ̀daràn aláìlórí lọ́wọ́ kọ́ ọmọ ọlọ́mọ ń dì àwọn mọ̀sán kankan bá délé o mọ̀sán kankan o èrà lọ́fẹ́ rìn wọ́n bẹ̀ mọ́ bọ́ ọgbọ́n nù o èrà ti lọ àbínú sáànù náà ń bẹ ẹnu kọ́ ẹ máa fọmọ lóyún wàá lè àbẹ́rẹ́ rí nǹkan kó ń sáànù rẹ̀ náà ni lálẹ́ <laughs> àánú ọ̀rọ̀ ọ̀rọ̀ àti pé lákòókò kan màálùm sì fọmọ mẹ́ta lóyún sọ́ọ́rí pé ẹ̀rí fi fọmọ sí ẹ̀tẹ̀rẹ̀ hàn kòkò lẹ́nu ẹ̀rọ adébẹ̀ ẹlẹ́ẹ̀dọ́ra má sáànù náà lélẹ́yìn. àánú lélẹ́yìn ẹ̀jọ́ ń sàánú ọmọdé àánú wò lọ́wọ́ nínú kẹ́ ọgbọ́mọ ọlọ́mọ ẹ̀yìn kà kẹ́ ọ lọ́ọ́ fi gbọ́sẹ̀ èèyàn ó lè sọ ọmọ òjọ́ làwọn wá tẹ́lá ti sọ̀rọ̀ fà àwọn àfà babaláwo ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn pípẹ́ ni tí ń gbọ́ ọmọ

nígbà ìhàwé lọ ikọ̀ sọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam kò lè jọ́ kan ló máa wà ẹtí ọba ti láàánú ọmọdé sáànù ẹ tí gbogbo ọmọ ń lọ ilé ẹ̀kọ́ gbé sódà lórí pé kọ́ kiri àbẹ́ sódà mélòó lọ ta méjì látàgọ mélòó látàárọ̀ dìrọ̀lẹ́ ni ok tọba di lọ́la tọmọ bá wá sọ pé ẹni tí òbí òun fi tó fòun sí lọ́dọ̀ òun ló sì òun níkà tí òjò wọn lọ ilé ẹ̀kọ́ ẹ wá pẹ ẹsẹ ń kà bóòlù yẹn tún ti sèyàn ń kà tó jù báyìí lọ bàtà àwọn ilé ìwé wà tẹ ẹ lè fọmọ náà lọ. ẹ mọ ntọ́lọ̀ yẹn lé dàá wa tí ó ká dàrá òun fi ṣe lọ́la ẹ má bàtọ́ ọlọ́mọ àánú wò lọ́wọ́ nínú kámọ́mọ́ ọlọ́mọ tó fi sí wa lọ́dọ̀ kámọ́jú wọn lọ lékè kámọ́jú wọn lọ léèwé kámọ́ fi sẹ́nu ẹ̀kọ́ sẹ́ tiwa tá a rí tó ń lọ lékè tó ń fi wọ́n ẹ̀kọ́ àánú náà dà ìwà burúkú ni gbogbo orú àwọn ìwà yìí wọn bẹ fọpọlọpọ ọmọ méjì lọ́sẹ̀ ọ̀kan jẹ́ ọmọ wa ọ̀kan ọmọ ara ń ara ọ̀kan bá sì ń bọ̀ ní bá rẹ́rìn ń tún yán bọ̀ bàbá àwọn pé bóòlù àti fẹ́ sàárín yẹn tó bá jẹ́ pọ́nmọ ọlọ́mọ gbogbo àwọn eléyìí lónìí máa lù wọn máa fẹ́ pa wọn àmọ́ ọmọ rẹ ti wà ń bẹ̀ ọwọ́ pọ́nmọ rẹ mọ́ra òun lọ kọ́kọ́ pè ọwọ́ àfọwọ́ lọ lórí báyìí pé tó máa ti rí ọrú bẹ́ẹ̀ lọ́la ó kó so ọmọ rẹ bá ọba sá lọ́ba ní káwọn ọmọ yòókù ọdọ̀ balẹ̀ àbẹ́rẹ́ bàbá aláàánú ọdọ̀ balẹ̀ ẹ bá ń wá kòbókò bàbá bẹ̀rẹ̀ sí tu ẹgba sáwọn ní bàbá bẹ̀rẹ̀ sí tu wọn ní. Ah, kí ló dé ẹ bá jọ sẹ̀ pẹ̀lú lọ́wọ́ ah, ìwọ ìwọ wọ̀ fún ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni ó ah, tẹ̀ tún ó tún bọ̀ lọ́wọ́. ìjọba ẹgba yóò tún lé mẹ́ta mẹ́ta. ẹ rí bàbá láàánú àánú kọ́ ni ẹ̀ka ń pelé yẹn ò láàánú rárá ò láàánú rárá torí délé àánú yẹn ọ̀nà bàtà méjì lèèyàn fi máa láàánú ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà àníkọ́jẹ́ pọ́ lọ́n fúnra ara rẹ̀ ló bùn yẹn lẹ́bùn rẹ̀ nínú wẹ̀yàn àánú ti wà ń bẹ̀ ìyẹn fẹ́ ká pé ojú pọ́n ọmọ làkejì ìyẹn fẹ́ rẹ́ kankan nù dààmú ìmọ̀ wúyàn ká pé gbogbo nǹkan rọrùn fọmọ ara yìí ọlọ́run dákun bẹ́ẹ̀ ni kò ṣe wá má ṣe wá ní káà má ṣe wá léyìn abú wọ́n sì wá lẹ́ni tí ìfẹ́kọ́ da fọ́mọlá kejì tẹ̀rí tí àánú yẹn tọ́lọ́ba ti da mọ́ yẹn gbogbo bí tẹ́ bá dé láyé ẹ̀ máa sàwọn èèyàn láǹfààní ẹ̀ ní rẹ́nìkan ti ń dá fún àfi kẹ́ gbìyànjú kí dídára yẹn kó tún lékele ẹ̀ ní rẹ́nìkan tó kù díẹ̀ káàtó fún àfi kẹ́ gbìyànjú láti gbé e lọ́wọ́ sókè eléyìí tọ́lọ́mba ti dá mọ́ yẹn kú oríire ni ọ̀nà kejì téèyàn máa fi láàánú òun náà ní kéèyàn kọ́ àánú ṣe kó sì fàdúrà pẹ̀lú ẹ̀ èèyàn kọ́ àánú ṣe látara àwọn ẹni téèyàn bá tí wọ́n ń sànù èèyàn fi wọ́n jẹ pé ah tí mo ṣe rí lágbájá tí ń ṣe ni tí ń wù mí ẹjẹ́ mi náà ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ mi náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ ó di pé ọ̀wọ̀ àwọn ẹni tí ń ṣe dáadáa kọ́ sí ìwọ náà padà dẹni dáadáa so ọ̀nà téèyàn máa gbà láàánú nù nínú kọjá pé ọlọ́run ló ti bùn yàn tẹ́lẹ̀ náà àbí kọjá pé èèyàn wà wò kọ́sì àwọn ẹni títí ń hù ní òun náà wá ń sin wọn jẹ. ẹlẹ́kejì òun náà nípa ànábì sallallahu alaihi wasallam ni kò tún lè jọ́kan nínú wa ẹni tó ṣe pé kò mẹ́ẹ̀ẹ́tọ́ àwọn àgbàlagbà wa fún wa àgbàlagbà nínú Islam ah ó ní ẹ̀tọ́ tó ga a gbọ́dọ̀ pé ẹ̀tọ́ rẹ̀ fún ìwọ rẹ̀ a gbọ́dọ̀ fi dùn ntọ́fà ti alimami nawawi rahimahullah tó fi mú àdéhìí wá ń bínú àgbàlagbà ọ̀nà ni gbogbo ẹni tó ṣe pé ó jù wá lọ kódà kó ṣe pé wákàtí ọjọ́ ọ̀sẹ̀ oṣù ọdún ló fi jù wá lọ a gbọ́dọ̀ mọ ìwọ wọn fún wa àfojúdi kìí ṣe wà àwọn mùsùlùmí ìmọ̀ àfojúdi ń bẹ lóyìn kìí ṣèṣe sí àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam dẹ́tẹ́ ẹni tó bá ti jù ọ lọ ọ rẹ̀ ó fi wọ̀ ó fi ọwọ́ rẹ̀ ó fi wọ̀ ìsìlámù ọ̀faramọ́ kéèyàn wá máa ṣàfojúdi fún yàn kéèyàn máa fojú kéré rẹ̀ kéèyàn máa wò pé kí lọ já mọ́ lẹ́yìn rẹ̀ kí lọ fi jù mí lọ kí lọ fi jù mí lọ tí ì bá ṣe pé wọ́n ní kéèyàn máa pè ọmọ ọ̀dà ta ni ọ́ gbogbo àwọn eléyìí wà burúkú tí ọ̀sá bá lọ́wọ́ mùsùlùmí ni o àwọn aládàradá ni o wàá jẹ́ni tó jẹ́ pé ọmọ ìwọ̀ àgbà fún òun sì ń fi ọwọ́ rẹ̀ wọ̀ nítorí ìwọ náà ẹnu rẹ̀ lọ wà ń yẹkú sọ bó ṣe wà lánàá ni wọn náà wà lónìí wọn náà ti ń dàgbà irú tí wọn náà ń ṣe fáwọn tó ju ọ lọ kò nídìí pé wọn ṣẹ̀ṣẹ̀ ṣépè fún ọ pé irú làwọn tí ìwọ náà jù lọ ni wọn ò ṣe sí ọ kò nídìí èpè nínú eléyìí nítorí pé oníkálukú wa ti fi gbáwọn ìkà ìgbà tó sì fi wé kàánà wọn fi san tiẹ̀ náà fọ́ ọmọdé tó kéré sí ọ kò bùkátà akárẹ́ níta ló lobó pé bọ̀dá àwọn bóyá ló ń ṣe sáà tó ti lọ tó ti lọ nìkan ní nítorí pé ntí wọ́n ṣeun iná ni ó pè fẹ́ni tí ó ṣerú ẹ̀ fọ́ ọgbà lágbàpè láì jẹ́ pé wọ́n dín kankan níbẹ̀ kọ́dà ó tún lè lékele ntí wọ́n ṣe. ìyẹn gbọ́dọ̀ mọ ọ̀wọ̀ àgbà fún àgbà kápún àgbàlagbà lé islam ló mu wá táwọn akórira islam táwọn sọ̀rọ̀ ẹ̀sìn islam láì dá mùsùlùmí ni wọn náà sì pera rẹ̀ ọdájú pé nǹkan ń ṣe ọ. ẹ kò lè yà lẹ́nu gbogbo ìgbà tí bá ti sí nabi muhammad sallallahu alayhi wa sallam kò lè mọ dáadáa tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń yóò kòkòrò kírú rẹ̀ súnà lọ́lọ́run fi sàánú wa fi mọ gbogbo dáadáa yìí tí ọba sí súnà táyìn bàbá màmá ń kórira àwọn ọmọ yìí ò ní pa o tí ọba sí súnà táyìn bọ̀dá àwọn àbúrò lẹ́yìn yìí ó ní wò pa ẹni irun lórí bí wọn wò yín. súnà yìí ló jẹ́ kí mọ súnà ló mọ fọwọ́ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yín àìjẹ́ bẹ́ẹ̀ à ẹ bá mọ̀ ká pọ́nlé lásán ìyá ká nítorí pé àti yasa kò bùkátà research àti hùwà bí ọmọ gáràjì kò bùkátà wádìí àti sèse ọmọ gidi ọmọ dáadáa ọmọ ráàbì olóńbùkátà wádìí àwọn àwọ̀ àwọ̀ àti àwòláwù téèyàn ti àfijọ́ ọmọlúwàbí eléyìí ló ń bùkátà àbẹ̀rẹ̀ àwọn kí ni wọ́n lè ṣe tí mo fi lè jọ́ ọmọ àta ọmọ àta àmàlẹ́ pé ìta ní ọkọ̀ eléyìí túmọ̀ sí pé ìsìláàmù ní ò lè jọ́ kan nínú àlùmọ́ yìí tó o bá mọ ọ̀wọ̀ àgbàfagbà ṣùgbọ́n àgbáyùn tí wọ́n ní kó o mọ ọ̀wọ̀ rẹ̀ fún òun náà gbọ́dọ̀ tọrọ kó o bọ̀wọ̀ fóun gbọ̀nà tó takùtà ọlọ́run tó takùtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí kò sí bó ṣe lè gàǹgà tó gbòǹgò tó tó tó ẹsẹ̀ bàtà àbí bàtà ẹsẹ̀ anabi wa sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n fi wá sọ pé irú ń tà gbọ́dọ̀ ṣe dánàbì gan wọ́n gbọ́dọ̀ ṣe fún wọn òun kí èmi ọwọ́ adúró ẹnu ẹ̀wọ̀n gbẹ̀. ṣe à ń kúnlẹ̀ fún anabi náà ni ẹ̀yin bàbá tẹ wọ jí àmọ́ ma lọ tẹ wọ pé ń dọ̀bálẹ̀ fún anabi náà ni tẹ wọ́n apá kíkọ́rí tẹ wọ́n gbọ́ ma ti yín ṣépè wọ́n àtẹ́lómi ń ṣàdúrà fọ́ ma tiẹ̀ ẹ kú palẹ̀ ma jọ́ tẹ̀ sunkún torí tí pèyìn bá lọ sẹ́ ẹ̀yin náà lẹ́ padà sunkún ẹ̀ ǹdọ́tẹ́ nìkan rẹ́rìn àdúrà tó ń ṣe fọ́ma ńgbọ̀ bá da fọ́ma tán ẹ̀yin ọ̀rọ̀ yìí látàrí ẹ̀ màkàtó dúdú tẹ̀ ń bá ká ọmọ ọ̀dọ̀bálẹ̀ ọmọ òkúnlẹ̀ ọmọ ọ̀dọ̀bálẹ̀ ọmọ òkúnlẹ̀ ẹ wà lẹ́yìn ẹ̀wọ̀n lódì ẹ̀kọ́lọ́mọ ọkọ̀lọ́mọ òṣèré á àdánù tẹ́lọ̀ ní ṣebí wọ́n ti ní kẹ́ ẹ máa bọ̀wọ̀ fágbà bí wọ́n wí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Islam kọ́ wa ọ̀dà lọ ra pálí sìgá wa bẹ́ńsìn o sì ra gúldà pẹ̀lú ẹ̀ ìyẹn ní kẹ́tẹ́ bá ti ń fa èéfín táwọn pé elétí àdúgbọ́là o tó bá ti ń fa èéfín yẹn ó sì máa fi Mr. gúldà wọ́n máa fi pẹ̀lú ẹ̀ wọ́n á ní kọ́ ọlọ́mọdé ọlọ́mọdé ebi Islam ní kẹ́ ẹ bọ̀wọ̀ fágbà ibi bí ìbọ̀wọ̀ dánù ìkọ́ bí ìbọ̀wọ̀ àdánù ikọ́ ó ní um, ẹ̀kọ́ àti òkúrú àti epo tá a pò pọ̀ tá táwọn fi gbé ẹbọ lọ sórí ìta mẹ́rin gbòǹgbé gbòǹgbé ẹni fọwọ́ ara rẹ̀ díẹ̀ lu ara ní kọ́ fọwọ́ rẹ̀ gbé ọ̀rọ̀ fagbọ́nù irú bọ̀wọ̀ wọn náà ni ọfọwọ́ ara rẹ̀ ó ti mẹ́ nìkan lálẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń ṣe zìnà ó lè lọ bó nǹkan folúbáwá ọlọ́run mẹ́jẹ̀ èmi kọ́ ìwọ kọ́ ta wá ni ah, ọ̀rọ̀ ni tí wọ́n bọ̀ pé folúkẹ́ ni o èmi ò sí fúra mi. wọ́n jẹ́ tó rẹ̀ sùn rẹ̀ kíákíá gbé tẹlígíráàmù lọ́ọ́ fi sùn <laughs> eléyìí ò tí Islam ní ká fi bọ̀wọ̀ fún àgbà ẹ̀yin wa lágbájá àti lágbájá ọmọ kékeré wá bí Hmm, kankan wà sáfẹ́ sí lónìí a nídìí adarí pọ́n mẹ́ta àbí òye ọyọyọ lọ àpèké ni ọlọ́gbẹ́jẹ àwọn gbogbo orí eléyìí bàbá ẹsẹ̀ gbogbo orí kìí ẹ ebi ìsìlámù ní kẹfọ ọbọgà tọ́tà bá bẹ̀ wá sí òfò àwọn ìwọ ni títì E lọ bá wọn kó wa lórí àkìtàn láì jẹ́ kí n ṣiṣẹ́ táǹkáǹsì àá lọ máa kó gbẹ̀. ebi wọn ti ní ká ọlọ́ọ̀bẹ jẹ̀kẹ́ sórí eléyìí ẹ̀kọ́ àwọn ológun òfò bíi wáhùn àgbẹ̀ nítorí wọ́n lè sọ pé èsì ń torí tọ́lọ̀ wọ́n á lọ jókòó sórí sọ ẹni tó bá tẹ̀ tí gbogbo ẹlẹ́ni mẹ́nìkan bá gbẹ ọrùn sàn má jẹ sẹ́kítọ́ eléyìí ò sínú kọ́ bọ̀wọ̀ fún àgbà tọ́ Islam oníkà bọ̀wọ̀ fagbà àwọn kágbà náà mọ́ gbàgbé o bẹ́ẹ̀ ṣe ń bọ̀wọ̀ fún wọn kí ni wọ́n ní kí wọ́n ṣe fọmọdé kọ́ sàánú rẹ̀ tàwa ní Islam fún ta ni òfún tiẹ̀ gbogbo wa ló fún tiwa o nígbà tí wọn kó àgbà ó ní kọ́mọdé kẹsàánú rẹ̀ ó sì ní kọ́mọdé kọ́ bọ̀wọ̀ fẹ́yìn nígbà tó ń bẹ lọ́mọdé ó ní kẹ́yìn kó fún yín allahu akbar a lè ríru eléyìí bomi wàláhì àfi nínú islam torí pé tó wá látọ̀dọ̀ ọlọ́run kí á ló dé sẹ́lẹ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ pé من لا يرحم صغيرنا ويعرف حق كبيرنا kò lè jọ́kàn náà ẹni tí ò bá ti máa ṣàánú ọmọdé wa tí sì àgbàlagbà wa fún un. Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ kẹ́lí bá àmọ́ pé kìí ṣe nǹkan tẹ́ lè fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ ẹ̀ mú ní nǹkan tó ń sọ yìí. bí a di bàbàrà ẹ káàbọ̀ wọ̀ fagbalagbà sí àti bàbàrà sọ sọ wá wá sọ̀yàn tó máa náni. ọ pàtàkì ó túmọ̀ sí pé gbogbo àgbàlagbà tí ó bá ti láàánú ọmọdé ó ti fọ ẹ̀ṣẹ̀ ńlá kabiratun min al-kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí pé ànábì sallallahu alaihi wasallam látàrí ẹ̀ṣẹ̀ yìí ó lẹ́ni tó bá fi lè ṣe irú ntá wí yìí kò ní jọ́kan náà ló mọ̀ ọ́n àìjọ́kan náà ló mọ̀ ànábì sallallahu alaihi wasallam ewu ńlá ajẹ́ pé ká láàánú ọmọdé kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni torí pé ọmọ ń jalè ẹ wá wá ògúnná sínú ayọ́ ẹ wá ní kọ́ mọ́ gbé e kò sì gbọ́dọ̀ gbé kalẹ̀ kó gbé lórí àtẹ́lẹwọ́ rẹ̀ ẹ dákun ẹ wò bẹ́ẹ̀ sí láàrin tó kó gbé ògùn ná tó kúnú ayọ́ kó gbé lórí àtẹ́lẹwọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ ké abẹ́rẹ́ àánú ti pọ̀ tó àánú yín pọ̀ ń sàn àfi bíi river niger. èyí sì lẹ́yìn bá wọ̀ bá à ń tilẹ̀ yìí lọ Sókótó àyè kan tó kù tí yẹn ti lè jókòó sẹ́gbẹ̀ẹ́ dráyà ìwọ ọmọdé níbẹ̀ ni wọ́n jókòó kágbàlagbà kọ́bọ́ sórí góńgòrò lórí nine eleven sẹ́pẹ́ tí lórí bàbá tẹ bírèkì ń tẹ̀kùtẹ̀ yẹn jábọ́ dàlùkì yámẹ́nu ẹ̀rọ ní kágbàlagbà ojókòó mẹ́sì lẹ́yìn pa bàbá pọ́n ni o tí o bá ti pa pọ́n ilé mọ̀rọ̀ yẹ yín. Ah, ok táyà lẹ bá dé ma eléyìí túmọ̀ sí pé ẹ ẹ̀ pọ́nlé ẹ pọ́nlé bí bàbá kan bọ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò bọ́ la mu wọ́n sọ pé bàbá o tí ìbá sí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ látàárọ̀ ó ní tẹ́mi náà lè sọ ẹ fi máa ó ti sọ ó ti sọ gbogbo ìtọ́rọ̀ sọ tẹ̀ra rẹ̀ dànù ni bàbá mo ń tijú yín ni o tí o bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ látàárọ̀ èmi àwọn ọmọ tí mo lè sọ ó ti sọ kò ní torí pé gbogbo àwọn èdè bíi táwọn ọmọ pèsè ó rò pé o ti sọ ó ti sọ ó ti sọ àti ìbá tó kíkà mọ́ sọ kágbàlagbà gbọ́ ó ti sọ ó ti sọ kọ́ gbọ́ kí ló bá sọ bí ìbá ṣe ká mọ̀ sọ́pá gbàlagbà gọ̀ òpin tó kù tọ́jọ́ ní àgọ̀ ni àló ti sọ. gbogbo àwọn èdè tí ń túmọ̀ sí pé ọ̀ bọ̀wọ̀ fábà ọ̀ mọ ìwọ̀ àgbà fábà yóò ti jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yóò tún máa sọ pé torí mo ní tìjú ilé tó ti lẹ́kọ̀ọ́ mo ti wá ní o òkè ilé aláìlẹ́kọ̀ọ́ ti rí ilé aláìlẹ́kọ̀ọ́ ti rí bàbá kan o ti o í ó fìdí jálẹ̀ oníbàbá tí ìyá tó mọ̀ ti ju ó kékeré ọ̀bá ṣe ẹ sọ ọmọ pẹ̀lú wáyà ẹ máa ma lu bàbá bàbá kọ́ ó ti fìdí rẹ̀ wọ́n lẹ̀ tẹ́lẹ̀ sẹ́sì ni pé káfìdí àgbàlagbà wọ́n lẹ̀ kọ̀dà bí káfìdí ọ̀dọ́ káfì wọ́n lẹ̀ ẹ ní mọ̀ orí gbàtẹ́ yìí náà bá dàgbàlagbà ẹ má fìdí tiẹ̀ wọ́n lẹ̀ tó ti dàgbà ẹ ló gbọ́ ọ lọ lé sọ̀sẹ̀ mẹ́ta tó ní balance sọ pé o lè dẹni tí ń tẹ̀pá kí ló dé àwọn ọmọ fìdí mi wọ́n lẹ́ ń jó ni náà àmọ́ ọmọdé ẹ̀ tẹ́ ẹ bá sọ látòkè tẹ́ ẹ bá sọ látòkè ń gbàgbà yóò dìde ní garando pé àwọn ọ̀dọ́ ni so ẹ wá fìdí bàbá ń bàbá jálẹ̀ wá pé bàbá tí ìbá pé à ń tijú yín ok ẹ pa ni eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ṣèṣì tiwa bàbá ńlá àfojúdi wà ń bẹ̀ tá a máa ń ṣe fẹ́ dàgbà jù wá lọ. ṣùgbọ́n àtúmọ̀ sẹ́ra wa jẹ pé mò ń sì ń pọn yín lé ni o tí ìwà tó mọ̀ ń pọn yín lé ok tó bá fẹ́ kàn lábùkù ńkọ́ kí lọ́ọ́ bá tún ṣe kí lọ́ọ́ bá tún ṣe tó agbọ́n abẹ yẹn já kí ìsara jama Islam ń fẹ́ ká máa hùwà tó dáa ẹ̀mẹ́jọ a máa jẹ́ ni tó ṣe yí pé a máa ṣàfojúdi a máa ṣèṣe pé ẹjọ́ dàgbà jù wá lọ ọlọ́run ọ̀dà kọjá máa ń kankan kò sẹ́ńtì mẹ́wàá rẹ̀ tó lè ṣe fún yín ẹ bá gbàgbé pé lánàá òun náà léegun jù yín lọ kìràkìtà kàràkìtì rẹ̀ ju ti yín lọ kó náà tó di pọ́gbà kámú níbi tí ọjọ́ orí gbèdé ẹ mẹ́sàáfojú di fọ́jú orí yẹn ẹ má tẹ̀mbẹ́lú rẹ̀ torí pé dàgbà jù yín lọ. ọ̀pọ̀lọpọ̀ gbà ńlọmọ máa ń hùwà tó da sóbì rẹ̀ bí kọ́ ọmọ máa ṣe tí òbí wò pé kò da kóbi ọmọ wa gbìyànjú láti tún ṣe ó lè máa sọ pé ọmọ ó lè máa sọ fún bàbá àbíyá rẹ̀ pé bàbá bàbá ẹ sọrí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ bá mi láàmú kò bá mi láàmú ó lè kúkú mọ ọmọ tẹ́ bí torí màá tẹ́ ọ́ ọ bọ̀wọ̀ fún bàbá rẹ̀ ọ bọ̀wọ̀ fún ìyá rẹ̀ ṣé bàbá rẹ̀ màmá rẹ̀ náà ní bọ́ sọ̀rọ̀ sọ pé ẹ̀yin náà mọ ọmọ tí ẹ fi ẹ àwọn ìbí ọmọ ta ọmọ gidi la wa nítorí kó bí ọmọ fi yí ọmọ nu ọmọ dáadáa làwọn bí àwọn òbí ọmọ òfò ọ̀nà padà kí ló yí padà nígbà tí èsì pàrọ̀ àmàlà pé agbọ̀n agbọ̀n bìkan là ń àwa ló yí padà kí ló yí padà. tẹ́lẹ̀ túmọ̀ sí pé ẹja bọ̀wọ̀ fún àwọn tó bá ti wà lọ. lọ́pọ̀lọpọ̀ gba mí wọ́n máa kànyàn lábùkù ló kọ́ páwọn ń palẹ̀ irú rẹ ni mò ń tijú yín ni o tí o bá ké mò ń tijú yín ní tí n bá fojú yín rí o ti fojú rẹ rí ọ̀rẹ́ lómìnísì irú àwọn àfáàfá sábà sọ pé àwọn àwọn lóde àwọn òlóde wọ́n ti wọ́n lè sọ pé tẹ́rítìrì tàwọn níbí àfi bí kìnnú tẹ́rítìrì tàwọn àfáà mi ò gbọ́dọ̀ wá bẹ̀ kó ló wá bá wọn so yìí ní tẹ́rítìrì tàwọn àfáà mi ò wá bá wọn sọ mọ́lúkọ àfáà mi wá bá wọn sòkú gbogbo àwọn kẹta máa ń ṣe tántántántán ara wọn dànù lè má mú kan bá wa òun èyí sàrà àdúgbò torí pé àwọn kan pè lọ́wọ́ wa òun náà ti gbàgbé àwọn protocols wọn tí wọ́n fi lélẹ̀ tó ń bá wọn bá ní ìwọ ló lòdè làwọn ará àdúgbò bá yarí láwọn afá àdúgbò àwọn bá yarí wọ́n bá ní bàbá kí ló gbé yín wá bí wọ́n pè wá nìyí. àwọn náà ṣàdédé wà bàbá sẹ́rí àti létò ẹ kangara ara yín kẹ kó nbí àjẹbẹ àtúláwà àtúláwà lórí <laughs> ok ẹ ń náà nù àbẹ ẹni bàbà ẹ kangara ara yín kó nbí gbogbo ẹ àpọ́nlé náà tí wa jẹ́ bẹ́ẹ̀ àwọn àbẹ́rẹ́ nǹkan mọ̀ torí sàrà sàrà Nigeria limited ẹ wo yí àbùkù táwọn èèyàn fi ń kanra wọn. torí ẹ já tẹ̀lé sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam kálánú àwọn ọmọdé kéékèèké láti jẹ́ni tó ma ìwà àwọn àgbàlagbà wa fáwọn àgbàlagbà wa. ìgbà wọn tó tẹ̀lé lé ìwà látọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní ẹnìkan tó ń tọrọ ó wá tọrọ oúnjẹ lọ́dọ̀ Aisha radiyallahu anha fa a'tathu kifra Aisha wá fún ní bí èpo bí èpo oúnjẹ tí máa ṣẹ́kù lára kòkò. aisha fi lé lọ́wọ́. wa marra biha rajulun alayhi thiyabun ahayba. lẹ́yìn rẹ̀ lẹ́nìkan bá tún kọjá aisha radiyallahu anha òun wọ ó sì jẹ́ni jẹ́jẹ́ wípé àti ọlá hàn lára òun náà béèrè Aisha wá fún lóúnjẹ Aisha ó fún níbi tí ó ti jókòó ó ní kó jókòó Aisha tún gbóúnjẹ wá tọ̀rọ̀ kíkọ́ alákọ̀ọ́kọ́ ọwọ́ aróòrè Aisha fún bí fi lé lọ́ọ́ lọ eléyìí dé ní kó ó tún gbóúnjẹ fún ọ jẹ wọ́n sọ fún àìsàn pé á ah, kí ló dé àwọn èèyàn méjèèjì béèrè kíkẹ́ fáwọn ní tẹ́ bá ní táwọn lè jẹ ẹ kàn fi èèpo ọkà ẹ fi lé ẹnìkan lọ́wọ́ kọ́ máa lọ ẹnìkan ní ojú kọ ẹ lọ gbóúnjẹ wá fún ọ jẹ kí nìjẹ́ abájọ tẹ́ ẹ fi sàpọ́nlé ẹnìkan ju ẹnìkan lọ àwọn méjèèjì náà lẹ pọ́nlé o nítorí pé ẹ fún wọn ní tí wọ́n lè jẹ ṣùgbọ́n ẹnìkan ní kó jókòó ẹnìkan ti ẹ̀ lé lọ́wọ́ bó bá ti fi ẹ jẹ́. فقالت عائشة فيكين قال رسول الله صلى الله عليه وآله وسلم أنزلوا النفى منازلهم ẹgbẹ́ àwọn èèyàn sí àwọn àyè àpọ́nlé tó yẹ wọ́n ẹgbẹ́ àwọn èèyàn sáwọn àyè àpọ́nlé eléyìí tó yẹ wọ́n Abu Dawud ló gbé jáde ṣùgbọ́n Abu Dawud ó ní ọ̀kan nínú àwọn ẹni tí ó gba ìgbà wáyé wá òun náà ni Maimun wọn kò bá ìṣàlàyé ìdán fi sanadihi inqita. Al-Imam Muslim àwọn sọ nípa àdìsí ní ìbẹ̀rẹ̀ sàhíhì wọn ṣùgbọ́n lẹ́ni tó sọ̀rọ̀ wọn ò gbá wá gẹ́gẹ́ bí àdìsí táwọn gbà wá látọ̀dọ̀ lágbájá tàbí dòdòlà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n kàn sọ dádìsí yẹn kó sínú láì sọ nípa àwọn ẹni tó gbà wá. Muslim sọ pé wọ́n zikira Aisha wọ́n sọ nípa Aisha radiyallahu anha ikọ̀ sọ pé amarana rasulullahi sallallahu alaihi wasallam an nunazzila an-nasa manazilahum wọn lè fi sọ̀rọ̀ láì sọ́lá ń pa aláṣẹ ká máa tó àwọn èèyàn sí àwọn àyè àpọ́nlé wọn eléyìí tọ́tọ́ sí wọn. وذكره الحاكم أبو عبد الله أبو عبد الله الحاكم وناس نقادته في كتابه معرفة علوم الحديث لأنه تراتني تكون معرفة علوم, علوم الحديث وقال هو حديث صحيح وفي حديث توفي ساني لاني ìdí tí ìmáàmù Nawawi fi mú wa nù. ẹ tún àwọn èèyàn sáyè àgbéga tọ́tọ́ sí wọn. ẹni tó kọ́ wá tó béèrè oúnjẹ bíbéèrè ló náà béèrè. ẹni kejì tó náà wá bíbéèrè ló náà béèrè. ṣùgbọ́n ìṣàtara aṣọ tí kálukú wọ̀ ó fi gbé kálukú sáyè tó yẹ. ẹni àkọ́kọ́ tọ́ ọwọ́ aṣọ tó rí. ẹni kejì ọwọ́ aṣọ tó dáa àmì jíjẹ́ ẹni tó ga sí hàn lára rẹ̀ Aisha ni ó jókòó wọ́n á gbóúnjẹ fún ọ jẹ ó túmọ̀ sí pé bá a bá ti ṣe rìn lápò ni tó bá wọ aṣọ tó dáa jáde ńlé rẹ̀ ojú tó dáa ojú àpọ́nlé làwọn èèyàn fi wọ̀ ọ́ tó o bá sì wo tó o bá wọ ó ti alẹ́yìn ọrùn jáde ojú náà làwọn èèyàn fi wọ́ tó ìwọ ló ń ṣàpèjúwe fáwọn èèyàn irú ojú wo ni kò fi wọ́ irú ipò wo lọ́yẹ kí wọ́n tò ọ́ sí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ ní ìsìn wọ́n pè fún pàdé kan pàtàkì wọn náà sì fẹ́ lọ pàdé wọn wọ́n sì jẹ́ níjẹ́ kó tó máa ń jẹun bọ́ba ti jẹun tán kàkà kí ọlá ọwọ́ rẹ kọ́ fọwọ́ rẹ kọ́ mọ́ dáadáa ara rẹ lọ́wọ́ máa ń fi epo tó bá sẹ́kù ra alhamdulillah alhamdulillah ah adúgbò fọlọ adúgbò fọlọ gbogbo map of the world gbogbo ẹ̀ náà ló ti yà sí àyà pẹ̀lú epo tó ọmọ fi náà wù ọwọ́ àwọn asírù pàdé pàtàkì wọn. bíntín láyé yóò já mọ́ nǹkan kan àbí òye ọba jókòó lórí àga níwájú wájú ni ẹ̀yin ti yín ẹ lọ jókòó lẹ́yìn mẹ o ẹ̀yin látàgárù ti yín síkẹ èmi náà alẹ́ ẹ̀yin látàgárù sí bàbá <laughs> ṣé ẹ ti kó kọrú wa ẹ náà kò tó ọ lọ ẹ kí ló dé tẹfẹ ká wúṣu dé sàlẹ̀ kòkó báyìí ìyẹn ni pé ká sọ pé ẹ̀yin tẹ ń wọ ìkísà tẹ ń wọ aṣọ rádaràda báyìí àtú àga sílẹ̀ pé kẹ jókòó àbí ẹbọ ẹ̀yin sòtẹ́ ẹ̀ mọ̀ pé bó ṣe rìn náà ni wọ́n kò torí ẹ̀ kí ìsara ọ̀jẹ̀ mà ẹ̀yin fẹ́ kí wọ́n pọn yín lé ẹ̀yin náà wọ́n sọtọ́ dà àmọ́ kò jẹ́ aṣọ mo fẹ́ kí wọ́n dá mi mà irú òpé méjìlá yìí ẹ má máa wọrú rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa wọ ìyá bó ṣe rọ́ọ̀ aṣọ mo fẹ́ jẹ́ gbajúgbajà irú rẹ̀ ò pé méjì ẹ bá máa wọrú ẹ̀ àwọn atọ́wọ́pá yé ni wọ́n lé àwọn oníkárí mi àwọn ń gbéraga àwọn ń fúkẹ̀ àwọn ní tó máa ṣerú eléyìí àmọ́ ẹ wá sọtọ́ da ntọ́mọlúwàbí ẹ má wò kíkà ẹ sì ara yín lé ojú àpọ́nlé làwọn yẹn náà fi wò yín ojú àpálẹ̀ làwọn èèyàn náà fi wò yín nísìn kéwù làwọn àmà a sì dúpẹ́ fọlọ̀ àwọn adé lónìí pa abẹ́sẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ bàbá wọ súùtì àtúwọ́n akokùn sọ́rùn àtúwọ́n ayọ̀ fìlà àwọn àdáálẹ̀ agbórí pẹ̀kùtù dé àwọn tó kù lórí àga yìí sọ́wọ́n pé ẹni tí wọ́n ti ń dọ́gbẹ́ ta ló jókòó mẹ́ọ̀ tó ètò lè sùn fúláṣí wọ̀ tọ́wọ́ gbé wọn ká alẹ́ la sọ̀rọ̀ ní láhàrú lọ́wọ́ lọ́kù wọ́tẹ́ ìlọ́bìlọ́ nítorí tọ́ lọ. ìwà gbé wọn wá ta ọ̀làjú ni ẹ o sọ̀rí ẹjọ́ yé yín o gbogbo ìta ń wọ̀ tẹ́lẹ̀ yẹn. èèyàn kọ́ dọ́ máa ta lójú gbogbo kálukú pé a àtọ́mọ̀ ẹ̀ta làwọn. àyè ìlà so ẹ pẹ́ra yín lé tọ́nu ò lè ba àrà pọ́n lé so nísìn wọ́n wọ ṣẹ́ẹ̀tì ó tún wọ ṣòkòtò ọwọ́ ti ṣẹ́ẹ̀tì bọ́nú ṣòkòtò kí lọ fẹ́ fi gà kí lọ pè tọ́kìn àbí kí ni so ọwọ́ tọkiláìsì ṣẹ́ẹ̀tì ẹ̀ gbogbo ojú rẹ̀ wá rẹ̀ yìí bambambamba àbẹ́rẹ́ rí nǹkan mọ́ ikùn yọ wájú tìpa tìpa ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ kílímbà òfin adébílà àti akílímbà bẹ́ẹ̀ ah, àwọn mùsùlùmí náà àgbọ̀dọ̀ kékeré ni kékeré ni <laughs> so ó rí i pé ojú bẹ́ẹ̀ yóò fi wọ̀ ọ́ ẹ wá ju ẹfẹ gba nǹkan wọn ni afa ẹ̀yin máa bọ̀ afa ẹ̀yin náà máa bọ̀ afa tó ọmọ ẹ̀yin náà máa bọ̀ ẹ ọ̀rọ̀ àwọn àǹdù òyìn afa ẹ̀yin náà wá ń bí sẹ́yìn <laughs> tí máa bí omi nínú ẹ̀ o. káwọn èèyàn máa ṣe nǹkan bí gbàgbé pé wọn ò rọ́lú ara rẹ̀ ṣé wọ́n ní ní òtó wọ̀nyí ni àbí wọ̀nyẹn ní òtó wọ̀nyẹn tẹ́lẹ̀ wọ́n ní náà dà wọ̀nyẹn náà dà á àmọ́ bí ti ń gbé àbí òye wa àà ó rí i pé wọ́n lọ fa fúnra rẹ̀ wọ́n lọ a fa wa fún wa wa kú tọ́nu wọ́n ní àfa wọ́n fi wá fẹ́ sọdá bọ́dà sẹ́mi bọ́dà wọ́n ń bọ̀ wá kútọ́ nù. sọ́gbà wọn sì gbéra lé lọ́mọ kí ó ti pàkíyèsí àfa pé àlọ́kùnmọ̀lá àbíbò lọ́mọ sọ fúnra yín bì àti ẹ̀ma pa sọ pé àlọ́kùnmọ̀lá ọlọ́run pa yín nù <laughs> kò sì ní pẹ́ ní kíákíá ní wọ́n á ṣe bó lọ́mọ rí àlọ́kùnmọ̀lá. ó sọ fún àfa rẹ̀ ẹ dákun ọgbẹ́ni olúwa rẹ̀ o àmọ́ tẹ́ bá lọ pààrọ̀ ẹ̀wù yín torí ibi tá à ń lọ oníkẹ́rẹ́kẹ́kẹ́ kí ni mo fẹ́ ń bẹ kí ni mo fẹ́ àfáàsá wọ̀ bí ṣẹ́ẹ̀tì ọmọ kí òun yẹn òun á wọ agbádá ó tún wé láwàní ó tún á nírùngbà sẹ́yìn náà ti mọ̀ àfáà wọ ṣẹ́ẹ̀tì ọ̀ tírọ́zà àfọ̀ onírùngbà wà lọ wọn ní bá ṣe dé bọ́dà ọmọ kí ló sì bá àbá gbé àpàtì tiwọn lọ́wọ́ gbàtà wọn dé bọ́dà sí àwọn aṣọ́bodè táwọn fẹ́ máa pàṣẹ wọn pé bá ẹ̀yà máa bọ̀ báyìí ẹ̀ máa bọ̀ báyìí ètò àwọn agbọ́dá nù ẹ̀ máa bọ̀ báyìí bàbá ẹ̀ bàbá tí ó wà wájú nìkan kó àwọn aṣọ́wò wà nù ṣéwù kìnnìkìnnì yẹn ṣéwù <laughs> eléyìí ṣéwù eléyìí ọmọ ti jẹ ṣéwù láwọn ní sẹ́wù mọ́ síwájú. mo ní a ah, àbá ni àbùkù kan àbá gbé jọ o torí wọn ti sáwọn ní kékeré wọn kàn sọ fún pé wọn ni kò gba báàgì lọ so àbá yà rí i pé káì àbùkù kan àwọn lónìí àbá yà rí nǹkan mọ́ torí ẹ ọwọ́ ẹ̀wù ọwọ́ ẹ̀wù tẹ wọ̀ so yóò ti fi hàn ẹni tẹ̀ ń lọ bá. so irú àpọ́nlé wo làwọn ò ṣe fún yín àmọ́ yàtọ̀ sẹ́wù karambà ti ṣe sọ ọ́ sẹ́wù sẹ́wù karambà nípa nàìjíríà yìí alánìkan wà gbádà ọ̀hún alóhùn ṣe wáàzì láti òkè délé àgbàdà wọn ti sí i iwájú àtẹ̀yìn yáà ní gbogbo eléyìí rọ lásán ẹ̀rọ gbọ́dọ̀ tí ń sọ náà gbogbo ẹ̀rọ lásán gbogbo àwọn ọ̀rọ̀ odo tí ò ní tùmà irọ́ ta nàìjíríà yìí mo ọkọ láǹdì sáàjọ nàìjíríà pápá àwùjọ àwọn yorùbá yìí irọ́ láǹdì sí ẹ̀rọ àwọn afáǹtí ọmọ parọ́ burúkú burúkú ó ti wọ́n ká yọ̀ọ̀pọ̀ tọ́ba rẹ̀ ní bá gbé tó lọ́ọ̀ bá rí pé ọlọ́ọ̀rọ̀ ẹ̀fọ̀ yọ̀ọ́ máa dára rẹ̀ lò nígbà tí ọ̀rẹ́ nìkan bá gbé burúkú burúkú gbóná tẹ náà lọ kó gbogbo lórí kó lè bá pawó kó lè bá pawó àgbámọ̀ràn sẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ní bá ń kọ́ tí sì ń kọ́ lódodo kọ́ máa tayé ẹnu àlà nínú múra àsìgbámọ̀ràn kọ́ má jẹ́ pé múra níwà kọ́ jẹ́ kí ni ìwọ̀ntúnwọ̀nsì torí má gbàgbé pé ìwọ fẹ́ wọ́n fẹ́ ta nǹkan fáwọn èèyàn ni òun náà ni mànà òun fẹ́ kí wọ́n mànà ọ̀n fẹ́ kọjá sí ọ̀rọ̀ rẹ tó máa ń sọ fún ọ lọ́pàá lára wọn nígbà wọn ti rí ọlọ́pàá ọ̀sán náà ní jojúmọ́ ẹ̀rù gbàgẹ̀rẹ̀ ẹ̀rù gbangba ẹ̀rù ràgàdù iṣẹ́ ńlá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ jọ̀ǹkà iná wọn ṣe tá sọ̀rọ̀ ní jojúmọ́ aṣọ rẹ wọ́n mọ̀ wọ́n jojúmọ́ ọ ẹ ti wọ ètò gbé jáde lónìí ọwọ́ wọn fi ṣiṣẹ́ sí látòkè délẹ̀ ẹ ti wọ ètò gbé jáde lónìí pọ́lísì ni wọ́n bá fa iṣẹ́ sí lọ ni wọ́n fa iṣẹ́ sí lọ ni gbogbo ọ̀rọ̀ tó máa ń tò ní dúró létí wọn báyìí wọn kò gbọ́dọ̀ àkẹ́sẹ́ aláwọ̀ aláwọ̀ kò burú iṣẹ́ sísá sọ làwọn tiwa. ó tún máa pààrọ̀ fìlà ó tún máa sí fìlà fifty two ni ẹ̀ náà ti ń pè yàn sẹ́sìn ọlọ́ wọ́n tún máa kárò pé àwọ̀ yìí oríṣi kẹjọ nù àbí nǹkan propagation Islam náà nù àbí propagation orí ara rẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé. ẹ má jẹ́ ni tó ṣe pé ìrọ̀rùn lẹ́sẹ̀ bàtì ẹ sì má jọ jẹ́ pé pátá porongodo ẹ ní wẹ̀wù tó dára tọ́lá lómi náà ọmọ sọ pé ibi kí ó làwọn akọ́ nígbà tí wọ́n akọ́ kí ó ń kọ́ jàlábí àkàn lọ́mọ gbé ká nígbà tí èsì kò ti lọ sàárè. tìlẹ̀ ọ̀kan náà ni wọ́n á ní aṣọ mélòó la nábì níláyé ìyẹn ànábì. pòròpòrò yẹn torí pé àwọn karambà ní pọ̀ tí ó máa tẹ̀ra rẹ̀ jẹ tí ó tún fẹ́ máa sabotage ọpọlọ àwọn èèyàn bí ẹni tó ní à ẹnrí ṣe ẹyin náà kọ́ lè ilé ayé ayé ọ̀dọ́ ni ilé mélòó náà lẹ́sìn pé ẹgbọ́rọ̀ bàbá láńlọ́ọ̀dù ó fojú rẹ yóò fi rẹ́ẹ̀mà yóò fi mú rẹ yóò fi sọ́fẹ̀rẹ̀ nígbà tí anabi ọ̀rọ̀ akọ́lé anabi ní kọ́ anabi tí wàá sè nílé ẹ máa gbọ́rọ̀ tí ọkọ̀ ń pa ń bẹ̀ anabi nílé ọ̀pọ̀ gbogbo ìyàwó kọ̀ọ̀kan là anabi kọ́lé fún yàtọ̀ sí wọ́ọ̀ wọ́n gbé oníyàwó mẹ́rin ní two bedroom flat. sẹ́ńkọ́ dáràn lélẹ́yìn yóò dé àmọ́ ṣe bọ́dà lálálẹ́ pétọ́ ẹ dákun ẹ pín yàrá yìí méjì so ìyá kudi lorun kan abẹ́rẹ́ rí nǹkan mẹ́ anabi sallallahu alaihi wasallam ó sì ṣe kíni ó sì yàrá fún yàwó kọ̀ọ̀kan a salawatu rabbi wa salamuhu alayhi torí ẹ̀ aisha radiyallahu anha ó má di tiwa fún wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé anzilu nasa manazilahum ẹgbẹ́ àwọn èèyàn sí àwọn àpò wọn ẹ jẹ́ fún yín lápèjúwe kékeré kan wọ́n pè yín lu kan ní kẹ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn so àwọn sọ pé tó tí bàbá onídàánilẹ́kọ̀ọ́ bá dé tó bá bá sọ̀rọ̀ ọlọ́ọ̀tán á fún wọn ní tọ́lọ́kọ́bọ̀ tá a ní pé tán. owó mọ́tò yín owó epo owó kínní kan àwa náà a mọ wíwá tẹ wá o a mọ ní pàtàkì o ọ̀rọ̀ sàn yín lẹ́sàn-án rí o a rà kó tọrọ kọ́bọ̀ kan fún yín kápẹ́ ní twenty thousand. tọ́ nígbà tẹ́ dé ẹ̀ka dé ni gbogbo èèyàn ọ̀dá yín mà wọ́n mọ̀ pé bàbá ń dánilẹ́kọ̀ọ́ ti dé wọ́n kàn jókòó bí àwọn ọmọ tó wà ní. bíi sanatu saniya àbẹ̀yẹ wa ìtìdá iyá ọkà joko láàrin jàmá náà ni ah, a retí àwọn àfa wọn láwọn ti dé àtìtì ìrí wọn wọn láwọn ti dé ìrí wọn tọ lọba sì sórí lọba ń pé a ah, àwọn ọmọ ti dé o sí àwọn náà ni wọn ò múlẹ̀ ayé fún mi kankan <laughs> wọn ò ayé ní kankan àwọn sáájú so sáwọn kí wọn múlẹ̀ ẹnìkan kan ti sá nígbà tí wọn parí ìdánilẹ́kọ̀ọ́ so wọn á sìn lọ gáràjì títẹ ti wọkọ̀ wọn á béèrè pé tọ ọkọ̀ tí ó gbé yín dé lu yín èlò ni àwọn ní gáràjì ní two thousand wọn sanwó fọlọ́kọ̀ wọn á mú three thousand pé tọ àfà bẹ́ẹ̀ bá ra búrẹ́dì fáwọn ọmọ lọ́nà kankan <laughs> jazakumullahu khairan ọlọ́run jẹ́rú yọ ọ̀pọ̀ láwùjọ sá so torí ẹ̀ tọ èlò wọn fẹ́ fún tẹ́lẹ̀ twenty thousand tọ bàbá kan á nì gbà tí òun ti ń bọ̀ kìràkìtà ti pọ̀ láti ojú ọ̀nà àbáwọ̀ mi mariaba àbíkọ mariaba àrẹ́rìí ẹ̀ so aṣọ rẹ̀ fún wa ọba àlùwàgùn ò lè wọ́ọ́rọ́ ẹ̀ ẹ̀rù ti tóbi jù ẹ̀rù ti tóbi jù so ó wá jẹ́ pé àwọn wò pé sí agbára owó sì káwá àzì bàbá yìí lónìí the twenty thousand owó dábì ṣiṣẹ́ ságbádá yìí lásán ẹ̀rọ ah, àti eighty thousand sẹ̀rọ̀ káàbẹ̀ pé ẹ dákun tó lọ ṣé a lè sún wàzì síwájú àti wá àti wá náà àti wá àti wá náà á ṣe á ṣe náà nígbà a parí ẹ wá ń dìbẹ́tì láàrin ara yín ẹ̀yin jẹ̀mọ́ tẹ pé ìdánilẹ́kọ̀ọ́ pé ṣé twenty thousand ó sì kábàárà yìí sọ̀rọ̀ pé tó tẹ́tọ̀ wù yẹn ṣe náà nù tẹ́lẹ̀ náà ṣé twenty torí kí lọ́sọ̀ náà kí lọ́sọ̀ tó ń tẹ̀ wù kí lọ́sọ̀ irọ́ lásán òfútù fẹ́ tẹ̀. tó wọ́n á wò pé bàbá yìí kì í ṣe kókó kan náà la rí mú lọ́rọ̀ rẹ̀ àmọ́ tí ẹ bá wu ẹ̀wù tí ọkùnrin wọ̀ ṣé twenty thousand ó sì ká bàbá yìí láì ṣe pé a fẹ́ dámọ̀là fúnfa ṣé twenty thousand ọkà bàbá yìí ẹnìkan ni àfi tá a bá fẹ́ tẹ́ra wa o tá a bá fẹ́ tẹ́ra ẹ̀wù tó wọ̀ yìí lásán ó ń dẹ́rù báyìí o lọ́fíńdà gan-an ọgbà gbogbo ọ̀lù ẹjẹ́ àṣẹ ń dọ́gbù fọ́tì ẹnìkan fọ́tì ò ní ká bàbá yìí o <laughs> ẹnìkan wà ní àkúntara àníkpara àti fìyàpè náà àti fìyàpè at the end of the day tó eh, bóyá ẹ ti lọ wo owó kan tí mo nílé kẹ́mi náà fi kú iye tó bá jẹ́ àwọn sàgbàlá àkójọ ọjọ́ fifty five ẹ wọ́n sì fún bàbá kan three thousand ètò ń dúpẹ́ bọ́lọ̀ olùkọ́yé So, ọ̀rọ̀ tó sì sọ ó lè wúlò yàtọ̀ sí bàbá ẹlẹ́wù jàǹkàn ó ń ṣe ẹja kan so ńgbà tí wọ́n máa kó fifty five wọ́n kó sẹ́ńfúlọ́pù wọ́n bá ní àròkúnla ẹ̀ ẹ̀ fẹ́lẹ́ ìṣe owó ọkọ̀ ìṣeun abẹ́rẹ́ yín bá èlò lọ́wọ́ àmẹ́ ẹ̀yin náà kọ́ á èlò lọ́wọ́ àmẹ́ ẹ̀sọ́ ká gbọ́ ẹ̀sọ́ á gbọ́ òṣèré fifty fifty one fifty five náà ni ah abá bàbá o sọmi fẹ́ fi fi fẹ́ dá gbogbo orú àwọn ọ̀pẹ báyìí ẹ sì yẹ pé àbẹ ẹ sì yẹ pé ẹ sì yẹ pé ẹ ẹ owó ẹ̀wù lọ́sẹ̀ kó bá gẹ́tì ẹ̀ ń bàtà ẹsẹ̀ three thousand fún bàbá àti owó kílọ̀sẹ̀ owó òǹkẹ́ bí ọba ara jàlábí àmínà kò tó three thousand. bàbá ẹlẹ́wù kẹ̀ǹkẹ̀ ó ń sẹ ẹja kẹ̀ owó kí lẹ́ sẹ owó ẹ̀wù tiẹ̀ náà lẹ́ sẹ ṣé owó jáde ti sẹ́sẹ́wù lásán yẹn kẹ́ sọ kó lè tó eighty thousand ẹ̀ wá ń fún fifty five yálà ìfàlẹ́ ẹ̀wù tẹ́wọ̀ wà ẹ̀ ti sọ pé lẹ́bẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ lẹ́yìn kó lọ́wọ́ jàlábíà tó gbogbo eléyìí ọba dáwà jẹ ọba ìpèpè sẹ́sìn jẹ gidigidi kò jẹ́ káwọn èèyàn fókọ̀s lórí kí lọ́rọ̀ wa sọ gan. àǹfààní wọn la rí mú náà rẹ kí lọ́ọ́ fẹ́ wù tó wọ sí. kó sá ti jẹ́ ìwọ̀n tún wọn sí. gbèsè tó bá jẹ́ pé ẹ fẹ́ pèpè lọ́sídìí ẹ̀sìn ọlọ́run ẹ̀ sì kọ́rọ̀ yẹn ọmọ lápá ẹ̀wù rẹ kọ́ ni wọ́n wá wò ọ̀rọ̀ ẹnu rẹ náà fẹ́ gbọ́. níjẹ́ ti sọ ìpèpè lọ sí ẹ̀sìn ọlọ́run sídìí irú ẹ̀wù wo lọ́wọ́ wọ̀ àkọ́kọ́ yọ tà lójú àwọn tí ọmọ nǹkan o yọ wá kó ìfàsẹ́yìn bá ìpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀ gidigidi torí kìí ṣe gbogbo èèyàn ló lówó tó lè máa wọ ọrú ẹ̀ ẹ sì ṣe gbogbo ẹni tó ní irú ẹ̀ inú lè máa wọ̀ ọ́ lọ síbi tó ti fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run nítorí kókó ń tọ́jà lọ́dọ̀ tiẹ̀ òun náà ní kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tẹ̀lé tá ń sọ yìí. àmọ́ pé lọ́la ọlọ́run ẹlẹ́dàá wa láàánú yọ yọ nínú wa náà ẹ̀yin tẹ́yìn náà máa pèké lọ si ẹ̀sìn ọlọ́run ẹ máa ṣàkíyèsí irú àwọn nǹkan wọn ní máa lọ síwájú pèpè yóò di pé àwọn èèyàn wọn wú ọ̀rọ̀ tó sọ má kí ni wọn máa wọ. wọn sọ sí pàtàkì tó ń bọ́ọ̀lù mi tí náà máa rò ní pé pẹ̀lú látòní ṣé owó lélẹ́yìn ní mí lọ ní àbí irú àwọn aṣọ kẹ̀kẹ́kẹ̀kẹ́ báyìí lèmi náà máa wọ̀ àǹfààní tó rí nù ó di pé ọ̀rọ̀ ọlọ́ọ̀la ni wá gbọ́ ìrẹ́gbẹ́ àti ránù ilé ọ̀padà gbé lọlé kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ dákun kọ́ ṣàánú wa gbogbo bí sí kọ́lọ̀ tún ọlọ́ọ̀ ẹlẹ́dàá wa kó túbọ̀ jẹ́ kí sallallahu alayhi wa sallam ti àwa mùsùlùmí lápapọ̀ ọlọ́run ẹlẹ́dàá kó má dá wa dára wa kó má dá wa dá bùkátà wa kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ní táwọn máa ń lọ sí orí tẹ́ táwọn fẹ́ lọ bo mùsùlùmí táwọn fẹ́ lọ bo málẹ̀ sọtọ káwọn kèfèrí ọba wọn lọ sórí tẹyìn kọtọ kọtọ kí mùsùlùmí ọba yẹn lọ sórí tẹ torí ẹ torí tẹ bá wà lábẹ́ àkóso àwọn mùsùlùmí tí wọn dúró déédéé láti fòfin lélẹ̀ ń bẹ ẹni tí ìbá ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ wọ bẹ ẹni tí kì í bá ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ wọ bẹ ẹ má sọ ibi tẹ́ ti lọ bo àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí láṣìírí níbi tí àwọn ọ̀tọ̀ ọlọ́run máa bá yín wọ̀ eléyìí pàtàkì báyìí. wọ́n á lẹ́nìkan wà ó níyàwó ìyàwó yìí ń bojú ṣùgbọ́n nígbà tí ọkọ tí ó yẹ fóònù ìyàwó wò àwọn nǹkan ìyàlẹ́nu ńlọ́ba nínú fóònù ìyàwó tó ń ti pé ìyàwó ń bojú. wọ́n music bíi hip hop àtàwọn fújì àtàwọn wákà lóríṣiríṣi ńlọba ń bẹ bó o lè léyìí wọn láàbílẹ̀ rẹ̀ bó o ní wa náà wọn ló mójútó lè rẹ lọ́kọ̀ọ́ àwò rẹ lẹ́kọ̀ọ́ gbèsè màláìkà lọ́fẹ́ èèyàn lọ́fẹ́ ká dúpẹ́ fọlọ́ pé nǹkan míì tó ti rọrùn fáwọn obìnrin míì láti ṣe lọ́ọ̀dì ọkọ wọn bíi bíbójú eléyìí ti ń bójú. nítòkù nínú ìṣesí rẹ̀ tí ọ̀dà ọmọ tún ṣe títí tí ó fi filẹ̀ ni màdé ṣe màlẹ́kà lọ́fẹ́ ni wọn náà ni ṣèbí wọn náà níbi tó kù sí. wọ́n sì má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe àwọn nǹkan míì lábẹ́ aburada ẹ̀sìn kìí ṣe àgbọ́yé tó péye ló gbé wọn dédìí pé ọkọ wọn ló bàbá wọn ló wù ńlọ́pọ̀lọpọ̀ fi ń ṣe tí wọ́n ń ṣe o ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àgbọ́yé àlàyé tó yé ẹ jẹ́ ọmọ pẹ̀lú ìṣe àwọn ọmọ yín nídìí ẹ̀sìn lọ́yà tó fi mọ̀ pé mùsùlùmí ò yẹ kó ṣe báyìí mùsùlùmí ò kó ṣe báyìí mùsùlùmí ò kó ṣe báyìí yóò fi máa jẹ́ pé ìwà wọn ṣe rẹ́gí pẹ̀lú ṣe àti yíyọ àti ìmúra wọn wàyí o fóònù fóònù ẹ̀ríkà ti ń pariwo rẹ̀ pẹ́ àwọn obìnrin mùsùlùmí ẹ lọ sọ́ra o ẹ lọ sọ́ra pẹ̀lú ọ̀nà tẹ̀ ń gbé fóònù gbà ẹ lọ sọ́ra pẹ̀lú fóònù alákòóbá tọ́gbáyé kan tí gbogbo èèyàn ń lò tí wọ́n fẹ́ sọ di bíi aṣọ àǹkárá yìí tó ti fẹ́ di kò sí mọ́wọ̀ fún gbogbo Yorùbá nítorí pé àkóbá tí fóònù fa ọ̀pọ̀ gan o ẹni tọ́kàn lọ mà ẹ dákun fóònù tá a ní fún pé ẹ ló ń bó lọ́wọ́ ṣé lọ́wọ́ ni àbọ̀ bó la máa ń ṣe ìní pẹ́ o mo ti ń padà bọ̀ wálé o ó ṣe di ní tàǹkó mísíkì pamọ́ sínú ẹ̀ àwọn ń tàn wọ́n ń tàn wá àwa náà ń tàn lẹ́ńtà wọ́n fẹ́ ba tiwa jẹ́ àwọn náà fi ra wọn sórí ta. gbogbo àwọn gbogbo àwọn ẹ̀dá wọn kó sínú fóònù àwa náà à ń tẹ̀lé wọn gbogbo ibi tí wọ́n ń fà wá lọ. àbúrú pọnù fóònù àbúrú pọnù fóònù ó ní olónìí obìnrin kan ń pè é ó sọ̀rọ̀ tó ju wákàtí lọ lórí aburú tó dé bá lórí ọ̀rọ̀ fóònù wàláhì èèyàn fẹ́ bá a sùn ẹ̀jẹ̀ wọ́n pàdánù lé ọkọ nítorí fóònù nítorí ọkùnrin kan ọlọ́run ti jọ lọ sùkúrì ńlọ́wọ́ wá ọ̀nà ló tún fi tírèsì obìnrin yìí lẹ́yìn tó ń ti lọ́kọ tó ti wọ́n á lé ọkọ tó sọdún márùn-ún ló wá bẹ̀rẹ̀ sí ní ṣáàtì ṣáàtì pẹ̀lú obìnrin olóbìnrin. tẹ̀sí mi pé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhùn ọjọ́ tí ọwọ́ pálábá tí ọba lọ ségi ọjọ́ tọ́jú burú nù ìṣẹ̀lẹ̀ ń jọ̀ nù ọkọ òsí lọ́dọ̀ obìnrin yìí ọ̀dọ̀ obìnrin míì ló nǹkan yẹn kà tí pé kọ́ wá sọ́dọ̀ obìnrin yìí náà ní lálẹ́jọ́ obìnrin yìí sì ti sùn ní náwó tí ó náwó gan fóònù báyìí wọ́n bá sí whatsapp wọ́n bá wò òun àti ta lọ́jọ́ táàtì lọ́ba sàdọ̀kùn. gbogbo àwọn ìjọ́njọ́ ń sọ láàrin ara wọn à ń gbà tí èsì pé wúrẹ́ bù wọlé tí èsì pé kò sẹ́mi lára tiẹ̀ ìyàwó tiẹ̀ àwọn bọ́kùnrin ọlọ́kùnrin chaati àwọn alọ́ọ̀rẹ́ ọkùnrin kí ni jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ àbúradà ẹ̀sìn sáà kí ni jẹ́ bẹ́ẹ̀ lédè kúkúrú ìyàwó yẹn ọkọ sá ló ń kọ́ lẹ̀ ẹ dákun tó rọlọ́ ǹjẹ́ ẹ̀ ń wò tẹ́ ń tẹ̀ tí ń dùn máa ń yùn onáà padà fàbànújẹ́ ńjọ́ kan o ẹni sì bà tèèyàn jẹ́ ó lúgọ ó ń retí ibi tí ó gbà wọlé síyàn la. torí ẹ̀ wọ́n tún dá gúrúùpù kálẹ̀ wọn náà kàn wọ́ ní gansọ̀gansọ̀ obìnrin fa wà lé ọkọ rẹ ó sì ń lé ọkọ wọn kàn wọ gúrúùpù pé yàtọ̀ sí general information táwọn èèyàn ń gbà gba group ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá wà nínú gúrúùpù wọ́n á tún ẹsẹ̀ findings lórí ta lóbìnrin ta lóbìnrin ta lóbìnrin ta lóbìnrin náà tó wà ní gúrúùpù yìí. ẹ̀sìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò tún fi fọ́tò rẹ̀ síbi nọ́mbà rẹ̀ ó tún dá àmà eléyìí olójú ni eléyìí olójú tínrín eléyìí olójú rẹpẹtẹ ó tún máa wò wọ́n máa ṣe private chatting pẹ̀lú àwọn ọmọbìnrin àìmọye aburú àìmọye ìranù kò sí ilé ọkọ gan àkóbá á ń bọ̀sibọ́sí ọ̀wà ń lé ọkọ ogún bọ́wọ́ lómi náà ń retí kí tó ń dọ̀ràn kó tó gbà ní. wọ́n ní ẹ ọ yẹ káwọn ní free access sí fóònù ọkọ wọ́n gẹ́gẹ́ bọ́kọ ọkọ ló kó ní free access sí fóònù ọ̀yàwó. nítorí pé àìmọye àwọn àìdá àìmọye aburú làwọn obìnrin fi fóònù yẹn sí. láti sọ pé wọ́n bá di kàráǹgídá kóbìnrin bùkátà fóònù náà irú àwọn fóònù tẹ́ pé ìrọ̀rùn lọ́ba dé èmi ò bá ọ̀ràn rìn fóònù ìbọ̀ràn kò sí ntọ́kàn mi pẹ̀lú ọ̀ràn àdá irú àwọn fóònù lọ́yẹ̀ kóbìnrin ó ní o two five àbí two thousand wọ́n máa ń tà àbí bẹ́ẹ̀ kọ́ ni so ó sì ra hello bàbá alágbádá ń bolẹ̀ wọ hello ìyá alágbádá tó wà náà wà nílé wọ́bàtì wọ́bàtì ẹ bẹ́ẹ̀ làwọn tó máa gbọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ làwọn tó máa gbọ́ wọn ta cd wọ́n sì ń ta mẹ́mórì kàtá àwọn fóònù rọ́ńdọ́rọ́ńdọ́ náà máa ní àyè mẹ́mórì àbí wọn ní wọn máa ní adúpẹ́ fún ọjọ́ bó ṣe jẹ́jà rí náà ó lẹ́ni tí wọ́n so igi rẹ̀ ṣùgbọ́n tí bàbá rẹ̀ tí ò lọ́wọ́ sí i tí igi yẹn so wọ́n so igi bàbá ò lọ́wọ́ sí i a sì ní bòun bàbá ò sí lọ́wọ́ sí i wọ́n ní bàbá ò fara mọ́ ẹni tó fẹ́ fẹ́ àwọn kan lọ bá àwọn jàmọ́ àwọn ni wọ́n ní bàbá kìnnìún wọ́n kà so igi lẹ́yìn bàbá ni tọ́wọ́pẹ́ tọ̀ríkọ̀ ni bàbá títọ̀ríkọ̀ tiẹ̀ ti jẹ́ Tìjàníyà lápèjúwe tó sì nígbàgbọ́ sí àwọn àlàkalẹ̀ Tìjàníyà tọ́mọ bá jẹ́ mùsùlùmá gidi tẹ́lẹ̀ náà irú bàbá yẹn kọ́ ni ó jẹ́ wọlé ìfún. walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run ló ní fáyìí lẹ̀ fáwọn kèfèrí láti jẹ gàba lórí àwọn múmìnì torí gbàgbọ́ àwọn kèfèrí ní bẹ lábẹ́rẹ̀ wọ́n sọ pé kíní kan jọ àlùkùránì lọ ọmọ pọ́nrán ni wọ́n ní lórí fáti kó jọ àlùkùránì lọ ẹgbẹ́ sọkúsọ tí bàbá mi bá gbàgbọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà kò bá àti ẹ̀fara mẹ́ni tọ́mọ fẹ́fẹ́ kìí sọ ní òfin lọ́kọ̀ ó dìgbà tó bá di mùsùlùmí wọ́n á ní sẹ́yìn igi so àkọ́kọ́ wọn gbọ́ ọmọ mọ́lọ́mọ lọ́wọ́ bàbá ọmọ bàbá ọmọ láéláé kí náà ń fẹ́ wá pékèsì tó bá nídìí tó tó clear ẹ wá àwọn tó bá máa pò òfin ṣẹ̀ríyà àwọn ni ó fọmọ lọ́kọ kìí kà sí gbogbo èèyàn kò nídìí tó clear ẹ má gbọ́ ọmọ kúrò lọ́dọ̀ bàbá rẹ o Islam ọ̀farama eléyìí ń jẹba o eléyìí mú mi rántí ìbéèrè kan tẹnìkan náà tún ṣe tẹsí ń ṣe láti tún ṣe pé wò lọ́nà àbáyọ wọn lọ́mọbìnrin kan wà wọ́n jẹ́ pé gbogbo òdílé rẹ̀ gbogbo fámìlì rẹ̀ tàbílẹ́gì ni ọmọ yìí náà ti ní ọkọ kan rí tàbílẹ́gì náà lọ́kọ yìí àmọ́ látàrí à ń ṣèjáde àṣejáde táwọn tàbílẹ́gì máa ṣe yẹn ìyá jẹ ọmọbìnrin yìí gidigidi wọ́n sá padà pínyà pẹ̀lú ọkọ ó ti wá lé lọ́dún ọmọ yìí wá ti wá dá mọ́jàmú kó wọn ní fẹ́ tẹ̀bílíìgì máa ń tọ̀ àwọn òbí rẹ̀ wá jábẹnu gánú tẹ̀bílíìgì báwo làwọn ṣe sọ fáwọn elders nínú jama ká ti gbọ́ pọ́nmọ́ àwọn ọ̀fẹ́ tẹ̀bílíìgì àwọn ọ̀mẹ́nu táwọn fi sọ ó ní bọ́ọ̀dì tó bá máa mú wá tí o bá dẹ̀ ti jẹ́ tẹ̀blé gbàgbé ẹ̀. síbò mọ́tò wa máa jókòó lọ́nù tó ò ní lọ́kọ mi ọmọ lòun ò ní fẹ́ tẹ̀blé bàbá sì ní àfi tẹ̀blé ọ̀dà pa àbùbá. wọ́n tún ní kì í ṣe pọ́ mẹ́nìkan wá pé òpin tẹ̀blé lásán yóò bá wọn sì jáde yóò tún bá wọn lọ sínú kìnnìkan ẹgbẹ́ tí wọ́n dá mà bí àwọn sọ ma pé wọ́n kàn róró sí lórí wọ́n pé wọ́n tó képo pupa sí lórí so pé gbọ́dọ̀ bá ṣe gbogbo eléyìí dáhùn ọmọ lọ́mọ àjọ lọ́mọ ẹgbẹ́ làwọn ò tó fi ọmọ fún abẹ́rẹ́ nǹkan mẹ́ tàbílígì mùsùlùmí ẹni tí èsì tàbílígì èsì mùsùlùmí abẹ́rẹ́ nǹkan mẹ́ so ní tàbílígì tó ṣe pé gbogbo oríṣiríṣi àpáni bẹ lára rẹ̀ dá méjì òun náà ní tó ń ṣe àwọn àlàkalẹ̀ rọ̀ǹpa tán ó ti wá sọ ọmọ wọ́n láti á ṣe wọn fẹ́ tẹ̀bílígì máa ń tò wọ́n á ní gbogbo family member bá ti pè pé sí ọmọ yẹn sórí rẹ ti pé àbí ó ti pè à kò dẹ̀ sí pé o à orí dàrú ni torí pé èèyàn ní mùsùlùmí ló fẹ́ fẹ́ mùsùlùmí gidi ti ń tẹ̀lé súnà ó fẹ́ fẹ́ tẹ̀bílígì máa tọ́wọ́ ti dẹ̀wò lẹ́ẹ̀kan alábìsí sọ pé láyé olùdókòlùmọ́ mẹ́rún ǹjẹ́ ẹ̀rẹ̀ mọ̀rẹ̀tẹ̀ ejò àbá kèké kò gbọ́dọ̀ tara ihò kan náà sáyà dáyà lẹ́ẹ̀mejì ẹ̀yin wá ní dandan àfi tàbílẹ́gì yìí náà torí ẹ̀ ló ṣe gbogbo àti bá ti ṣe bídà yẹn ìgbàgbọ́ tiwọn ni pé ẹni tí ò bá ti bá wọn ṣe kìí ṣe mùsùlùmí mo rò pé yìí sáǹpù lẹ́rìí yẹn ó kí ló dé tẹ̀lé fọmọ fún alùsùnà ọlọ́gbọ́dọ̀ jẹ́ tẹ̀blígì tìjàníyà tí wọ́n fọmọ fún kádìríyà ọ̀dájú yóò tìjàní tiẹ̀ náà kádìríyà tí wọ́n fọmọ fún tìjàníyà àfi kí ọ̀nà jẹ́ kádìrí tọ́ àrífàáyà wọn ò lè fọmọ fún bàdàwíyà bàdàwíyà kò lè fọmọ fún rìfàáyà tó ń ti pé yà yà yà ń bẹ́ẹ̀ ní ọkọ̀ kálukú adúpẹ́ fọlọ́ torí ẹ̀ sọ́nà ní ká ẹ̀ dì mú jàmá ibẹ̀ lórí ilé wà gbogbo àwọn jama kan kìnnì kankan ẹni tí wọ́n fẹ́ sọ pé àfọmẹgbẹ́ àwọn lọ́fẹ̀ẹ́ torí pé ẹni tí òbá ti jọ mẹgbẹ́ ọ̀ ṣe mùsùlùmí abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ kò nídìí kan sọ wọ́n ní action speaks louder than voice ìwà amẹ́sàfihàn tó wà nùgbà míì ju kẹ́ sọ̀rọ̀ lọ eléyìí ọmọ fi hàn wá ìhàrẹ́ làwọn gbọ́dọ̀ sí sunnah pé ọ̀tá gidi làwọn jẹ́ sí súnà sọ̀rọ̀ pé àwọn ọmọ sọ pé àwọn náà ń ṣe súnà ṣe kínní nítorí pé wọ́n fẹ́ fi búrẹ́dì kọyún lómi ọbẹ̀ nígbà míì àmọ́ ní pàápàá wọn ọ̀tá gidigidi ni wọ́n jẹ́ sí súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo ẹgbẹ́ máa ń tẹ̀lé. àwọn àti sọ àwọn kí ló ń pè kọ́ di aníyà kí ló ń pè bí amadíyà àbí kí ló ń pè wọn. Ah, pé kí ni ọ̀dà kí ni wò wọ́n fọ ọmọ wọn káfìrí lẹ́yìn gbogbo mùsùlùmí ọ̀dọ̀ tí wọ́n káfìrí ni àfi tó bá di amadíyà àwọn wá sọ pé wọ́n ṣe mùsùlùmí wọ́n ń bínú wọn kàké kọrí mọ́ ìgbà Islam lóbi wá jẹ́ pé ẹ̀ ń sọ pé àkùrẹ́ ni parọ́ ẹni sún náà parọ́ ṣé mùsùlùmí máa sọ bẹ́ẹ̀ ẹ di mùsùlùmí náà ká tó wá bá yín sọ̀rọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ náà. ọtí ọ ní nígbà tí arìnrìn àjò ó síwájú àwọn èèyàn níbi tí wọ́n ti ń ṣe sọlá ti làásù láàrin ìrìn àjò ti ṣe sálámà ní rákà méjì tiẹ̀ òun náà ló tún wá fẹ́ nìkan síwájú pé kó wá tẹ̀síwájú pẹ̀lú sọlá ti fáwọn èèyàn síbẹ̀ náà sì ni lè má mú adi méjì nísọ láti ẹyọ kan báwọn. àwọn kọ́ eléyìí ń bá nu nítorí takò àgbọ́yé ẹ̀sìn tó pọ̀ láwùjọ wa tó sì gbọ́dọ̀ gbàtúnṣe ní kíákíá. nígbà tá a ti wà lẹ́yìn lè máàmù kan lè máàmù yẹn ti parí sọ láti tẹ ọ sálámà àwa tá a wà lẹ́yìn oníkálukú ó ti dé tiẹ̀ yóò pè sọ láti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ lẹ́tọ̀ọ́ láti tún fẹ́ lómi ṣe lè má mú ma kájẹ́ kó yé wa odo lásán ní ní tẹ́lẹ̀ táwọn èèyàn máa ṣe o àìgbẹ́sìn yìí pátápátá ní ní tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe o. ó dà gẹ́gẹ́ bí lèmọ́mù sálámà àwọn òtètè dé rákà kan bọ́mọ lọ́wọ́ méjì bọ́mọ ẹ̀yìn lọ́wọ́ mẹ́ta bọ́mọ lọ́wọ́ sátúntì ẹnìkan wá tó tún ṣe lèmọ́mù mi ebo kálukú wa ni ó dìde ní ọmọ pé sọ láti rẹ̀ ṣùgbọ́n ẹ̀ náà lélẹ̀ ká má tún dárú ẹ̀wò má odó àtà ìgbẹ́sìn yẹn ní jẹ́bẹ̀ eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ náà tọ ìbéèrè ti parí nù lálẹ́ yìí ní sábà dá ikọ̀ kan sílẹ̀ tí wọ́n máa mójútó. àánú àti ìtọ́jú àwọn ọmọ òrukàn àtàwọn opó látàrí kọ̀tàdálẹ̀ owó wa ń wọlé rẹ́gẹ́dẹ́ táwọn èèyàn fi ń ṣètọrẹ àánú káwọn ọkọ̀ yóò fi lè bá a máa àwọn ọmọ owó yìí wọ́pọ̀ débi pé àwọn ọkọ̀ yìí wá ronú pé àwọn fẹ́ lọ ra síbì kan táwọn ti máa lọ gbé òkú sin nígbà tí ọ̀kan náà àwọn jàmá abẹ tó máa slice kí wọ́n wà lérí àkàn lẹ́kọ̀ọ́ mẹ́rin kó a jẹ́ pé gbogbo ta lọ́pọ̀ yìí náà tábàlà fẹ́ fi ra lẹ́kọ̀ọ́ ó lè má ka àbí kọ́ ló pé inú rà lásán lásán lọ rà tí ò ní wúlò. tá a lè gbóyàn tayọ bọ́dà Lagos state ká lọ ságbàbì kan lógùn state ká fi lọ ra lẹ̀ tá a lè fi sórí tẹ̀yẹn àbí báwò. àkókò ní pé owó tá a kó jọ fọ́mọ òrukàn àtàwọn opó ẹ̀ lẹ́tọ̀ọ́ láti darí rẹ̀ lọ síbòmíì ó wá ọmọ òrukàn àtòpó náà ni Islam ọ̀farama ká kówó jọ nítorí nǹkan kan ká lọ fi ṣe nǹkan mi àfi tó wá pé lílẹ̀ fẹ́ fi kọ́ fáwọn ọmọ òrukàn àtòpó tí wọ́n máa gbé ìmọ̀pẹ́lẹ́ sàárè táwọn tí bá ń kú táwọn èso ọmọ òrukàn tí wọ́n èso pó ọlọ́mọdé ẹ ti jàǹbá àmàna nù torí ńgbà tẹ́ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ sọ pé fi owó yẹn ra ilẹ̀ forí tẹ́ ẹni owó wọn dá kẹfì máa sàánú ọmọ òrukàn tó pọ̀ ni ẹ gbọ́dọ̀ fi ṣe nǹkan mi ó dàdé bá fi dín àkàrà tọmọ òrukàn àtàwọn ọmọ mi ẹtún ti dáràn tọrọ ọmọ òrukàn ló ní owó yìí ẹ gbọ́dọ̀ sẹrí rẹ lọ síbòmí. àwọn àmọ̀ ọkọ alọ dórí tẹ́lẹ̀ ẹ bá dá sí káfàtà tẹ́ ẹ bá dáwó rẹ̀ gbowó orí tẹ́ la fẹ́ ṣe tẹ́ wá lọ ṣe síbi tílẹ̀ bá wà tọ́rọ̀ yìí ọ̀run láti rà eléyìí sí wàhálà ń bẹ àmọ́ kì í sunwọ́ ọmọ òrukàn àtọ́pọ́ lẹ́ẹ̀fì sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹtún ní lábẹ́ rẹ̀ táwọn yẹn máa fẹ́ ṣèrànlọ́wọ́ fọmọ òrukàn àtọ́pọ́ yìí wọ́n á jẹ́ pé ni wọ́n ń gbé bọ̀ àbí nǹkan kan nu tẹ́nu máa jẹ àwọn èèyàn kan nínú yín. ihe máa wù àwọn pé nǹkan gbọ́dọ̀ àwọn ná kó tó di pọ́ dọ́dọ̀ jàmá ọba mọ̀ pòórè yìí wọlé kọjá pé àwọn làwọn sọ àwọn jẹ́ ọ̀hún sí ọpọ́dọ̀ àwọn gbé wá káwọn tó wá gbé jíṣẹ́ nígbà tó ti jẹ́ pé a ti ní ọmọ mójútó rú nǹkan yìí sọ yẹ kẹ́nìkan ni yẹn wá jẹ́ pé òun gbogbo ọlá àti gbogbo kinní tó bá ṣẹlẹ̀ ńlọ́sàgbà dọ́dọ̀ àwọn sì ti jà níjà lọ́pọ̀lọpọ̀ pé àgbàdo ah, ti fi kọ́ lélẹ̀ ẹjẹ́ kọ́ òsì tẹ̀lé bó ṣe yẹ. wọ́n sáfẹ́ máa bí ìkùnsínú sọ̀rọ̀ kéèyàn tẹ̀síwájú pẹ̀lú pé kéèyàn sì máa bẹ nínú kọyún tó sì tún tán kéèyàn tẹ̀síwájú pẹ̀lú àtakò téèyàn ń ṣe fúnru abẹnugan tí ń fẹ́ kí gbogbo nǹkan gbọ́wọ́ òun yìí ná. àkọ́kọ́ ni pé innal aburú nìyapa gbogbo yapa tẹ bá sílẹ̀kùn fún yọ padà fọ yín náà ni ẹ nílì kankan sí ma kí ló ń náwó láti pé bó ṣe fẹ́ ṣe náà ni kọ́ máa ṣe káníyàn tí ọ̀sán máa ti bàjẹ́ kí ló ń náwó ó jẹ́ pé ẹnìkan náà ní ọmọ abẹ́jíṣẹ́ wọn ò fẹ́ kọ̀ láǹfààní láti ṣiṣẹ́ yín bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kí lè rí ọ̀sán máa dùn kó sì má jẹ́ pé ẹ gba orí pé ẹ fẹ́ fi sọwọ́ sọwọ́ ọmọ òrukàn ẹnìkan nu yín lọ́jẹ́ ẹ fẹ́ fi sọwọ́ sáwọn opó ẹnìkan nu yín ló gbéra tírú rẹ̀ bá ti ṣẹlẹ̀ kò sí wàhálà inṣàlá kálukú mójútà nìyàn ẹ̀jẹ̀ àjọ jẹ́ pé gbogbo sẹ́tà máa ń ṣe tá fẹ́ fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ ẹ̀mẹ́jẹ̀ àjẹ́ ṣètọ́ni kó lò ẹ̀mẹ́jẹ̀ àjẹ́ ká ṣètọ́ni kó lò wá mẹ́jọ àti kíkárí mi kọ́ ráyè náà rọ wa kámẹ́ bàa jẹ́ pàǹkà ń ṣe wàhálà lásán ló kọ wàhálà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ̀ ṣe wàhálà wọn wàhálà lásán. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك